àánú ẹ̀ gbogbo lórí wa. abẹ́lọ́run kí ìjókòó tàárọ̀ yìí kó tún jẹ́ tẹ̀sìn bí gbogbo èyí tí a ti ń jó tẹ́lẹ̀ kọ́lọ́hún kọ́ wa mọ̀ kó sì fún wa lò kó ṣe àmójúkúrò fún wa níbi tí a bá kù sí. ohun tí mo rántí pa àyẹ̀wò gbẹ̀yìn nínú fẹ́k òun náà ni àwọn nǹkan mẹ́rin tá a sọ wípé ìyapa wà láàrin àwọn àáfàá lórí ṣé wọ́n jẹ́gbin àbí wọn ò jẹ́gbin tá a ti mẹ́nu ba mẹ́ta nínú ẹ̀ <clears throat> orí ẹlẹ́ẹ̀kẹta la wà tá a ti sinmi ní ọ̀sẹ̀ tó lọ lọ́hùn lẹ́yìn tá a ti gbé ẹ̀wò àwọn nǹkan tó dájú pé ẹnu àwọn àáfàá kò wípé wọ́n jẹ́ ẹ̀gbin àwa ní àwọn nǹkan mẹ́rin kan wà tẹnu wọn ò kò lé lórí táwọn kan ní kì í ṣẹ̀gbin táwọn kan lẹ́gbin ni a ti sọ ti ọtí, a ti sọ ti ẹ̀jẹ̀, rárá a sọ ti um mazee ìyẹn ni pé um seminal fluid, a sọ ti mazee, a sọ ti ọtí, a sọ ti màníyù, màníyù àti ọtí la discuss àwa mẹ́nu bá ti ẹ̀jẹ̀ tí kìí ṣe ẹ̀jẹ̀ háídọ̀ níjòkó tí ó wáyé gbẹ̀yìn afẹ́yẹ ti èébì wò lẹ́nìí <clears throat> that is vomit. ọ̀ṣíwájú kí n tó lọ síbẹ̀ ohun tá a sọ gbẹ̀yìn nípa tẹ̀jẹ̀ yẹn ni wípé wọ́n pín ẹ̀jẹ̀ sí ìpín mẹ́ta ẹnu kò lórí ìkan nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn wípé ẹ̀gbin ni òun náà ni ẹ̀jẹ̀ háídọ̀. saba da tin sọrọ haido a ti soro eje nifas no n'ihe ye eje nifas o le je ibimo o ma n ba omo bibi mejeji yi enu ko lori pe egbin ni sugbon je ta so pe nu oko oun ni eje yala ara eyan eje ara eyan eje ogbe abi eje eranko meji yi la so pe ẹnu òkò lé lórí táwọn àfa ń bára wọn fà ṣùgbọ́n àfàlọ́ àfàbọ́ ẹ̀ ibi tí a fì sí òun náà níbi tá a rò pẹ́rì gbé ibo sì ni òun ni pé ààrẹ rí wípé ẹ̀jẹ̀ ọgbẹ́ ara àbẹ́jẹ́ ẹranko tó bá ti jẹ́ ẹranko tá a lè jẹ ààrẹ rí pé méjèèjì yìí jẹ́ ẹ̀gbin so a fẹ́ yẹ ohun kẹrin wò láàárọ̀ yìí òun náà ni èébì àfa bẹ̀rẹ̀ pẹ̀ntó bá ní tíra ẹ̀ lọ́wọ́ hal tọ́yí ul àdàmì yìí lẹ́jì ó ní ǹjẹ́ èébì ọmọ ànábì adam ǹjẹ́ gbìnrin bí ìdí tó ṣe fi ọmọ ànábì adam júwe ẹ̀ ni pé tájá bá bì sílẹ̀ kò ní ìdíkà máa bèrè pé ṣẹ́gbìn ni ṣẹ́gbìn kọ́ torí pé ẹranko tó jẹ́ ọ̀fun aláti jẹ ni a sì ti gbé pé gbogbo ẹranko tó bá ṣèwọ̀ láti jẹ <clears throat> ìgbẹ́ ìtọ̀ àtàwọn fluid ara ẹ̀ náà àwọn àwọn máa ń sábà kà fún ẹ̀gbìn ṣùgbọ́n tọ́mọ anábì adam bá bì ṣẹ́gbìn níbí ó ní takọ́dọ̀mọ̀ mi rọrùn ó ti ṣáájú nínú tíra yìí tá a ti gbéyẹ̀wò wípé al-aslu fi jẹ̀mí àṣìá àtọ̀hárọ̀ wípé ìpìlẹ̀ gbogbo nǹkan náà ni pé mímọ́ ni wọ́n ìpìlẹ̀ jẹ́ mímọ́ yìí ni mo rìfà sí <clears throat> ní last halkọ tí mo fi sọ pé tàbá import rock àbá import àwọn aṣọ tí wọ́n ti lò nílùú òkèèrè a nílò láti sọ pé dìgbà tá a bá fọ́ ká tó lè wọ́ kírun àbó dìgbà tá a bá fọ́ rọ́ọ̀gì yẹn ká tó lè kírun lórí ẹ̀ torí pé àwọn àfáà ní ìpìlẹ̀ gbogbo nǹkan pátá mímọ́ ni títí tá a máa fi rẹ́rìí wípé ó jẹ́ dàkejì ẹ̀ wa annahu la yanqul an dhalika al-asl illa bi naqlin sahih so ká tó wá lè sọ pé nǹkan jẹ́ gbin a fẹ́ rí nǹkan tó dájú ṣáká nínú ọ̀rọ̀ ọlọ́run àbọ̀rọ̀ ànábì táwọn àfa ayọ̀ tí wọ́n ní eléyìí nìdí táwọn fi pe nǹkan yìí lẹ́gbìn àìjẹ́ bẹ́ẹ̀ ó lè rírí a gbọ́dọ̀ pé lẹ́gbìn torí nǹkan a ti ń sọ nìyẹn pé nǹkan ọ̀hún kọ́ kò ṣeé ṣe rìbáàdà fọlọ́wọn ọba àdẹ̀fẹ́ kéèyàn sọ eléyìí láláì jẹ́ pé ó fẹ́ rí tì. wọ́n wá ní nínú àwọn nǹkan tí a wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ máa ń kà fún ẹ̀gbìn káàsì rẹ́rìí tó ṣe lẹ́gbìn òun náà ni èébì ọmọ nẹ́bí adam. tábà béèrè pé kí làwọn èèyàn rí wọ́n fi rò pé tọ́mọ bá bì sí àwọn láṣọ àwọn ò lè fi kírun wọ́n lè ní èébì ọmọdé máa ń rùn tí ebi ọmọdé bá ń rùn àgbàlagbà aláàárẹ̀ tó ń rùn jù yẹn lọ. so bó ṣe kó wa lẹ́gbìn lára tá a bá rí i la ṣe máa ń rò wípé à ó jẹ̀gbìn lóòótọ́ lójú ọlọ́run ṣùgbọ́n wọ́n ní à ń wá à ń láti wá ẹ̀rí fẹ́lẹ̀ yìí ká tó sọ bẹ́ẹ̀. wọ́n wá ní pẹ̀lú páwọn òwà rẹ́rìí kankan tó sọ pé gbìn ni àwọn ṣẹ́nu kù àwọn akàn sọ pé ìnana tuxel texel saubat tí wọ́n ní ammar ọmọ yasir ó sọ wípé إنما تكسر ثوبك من البول والغائط والقيء والدم والمني ó sọ wípé àwọn nǹkan tá a mọ̀ lẹ́gbẹ̀ẹ́ òun náà ni pé ká fọ aṣọ wa kúrò níbi ìtọ̀ ìgbẹ́ alqai èébì adamu ẹ̀jẹ̀ àti almani maniu tí wọ́n ní ammar ọmọ yasir sọ wọ́n ní osoxix dọ̀ọ́yìfù ni láàyò tẹ́jùbìhì torí tá a bá ní kéèyàn mẹ́rin wá lórí pé èébì jẹ́gbin ó lè lọ kó ti eléyìí wọ́n ní kò sọ̀rọ̀ ń so à ń wẹ̀rí ẹ̀ kiri ìkan tó fẹ́ jọ táwọn tó fẹ́ sọ gbin ni èébì wọ́n tún fẹ́ mú òun nìyí wọn ní abudarda kíkẹ́ ọlọ́run máa bá ó sọ nínú hadith kan tí hadith yẹn dẹ̀ sọ kò ní problem nínú nínú correctness soundness authenticity ó correct pé sọ̀híh ni ṣùgbọ́n tí à ń bá wọn fà ni pé ṣé nǹkan táwọn gbọ́ látara hadith yìí ṣé náà ni nǹkan tí ànábi gbà lérò bí kí ni hadith yẹn sọ wọn ní anna nabiya kọ́ a fa afọ́rọ́ tọ́tọ̀wọ́dọ̀ wọ́n ní ànábì wa nù àwẹ̀ ńjọ kan ó wá bì bó ṣe bì ó já àwẹ̀ lẹ́yìn tó já àwẹ̀ ó ṣàlùwàlá so àwọn kan tí wọ́n sọ pé téèyàn bá ti bì àlùwàlá ẹ̀ ti bàjẹ́ wọ́n tara ilé yìí mu wọ́n ní téèyàn bá lálùwàlá tó wá bì ó ní láti tún àlùwàlá ṣe wọ́n tún wá conclude bákan náà látara pé ó ní láti tún àlọ́ àlá ṣe wọ́n ní ó ní láti tún jẹ́ pé ẹ̀gbin lèébì méjèèjì yìí kò sẹ́rìí fún un torí pé kí ni àwọn àfa láwọn ti gbọ ẹyẹ tẹ́lẹ̀ rí pé ààyè káṣàlọ̀ àlá fún nǹkan tí kì í ṣe ọ̀ràn yàn ń bẹ ṣàlọ̀ àlá yẹn a máa jẹ́ mustahab a máa jẹ́ ní tá à ń ṣe láṣẹgbàláadá ṣùgbọ́n tí kì í ṣe ọ̀ràn yàn wọ́n pèjúwe téèyàn bá bá wọn wẹ̀ kó kì í ṣọ̀ràn yàn fẹ́ni tó wẹ òkú tó pé lọ wẹ ìwẹ̀ gúúsùlù ṣùgbọ́n tó bá bá wọn gbé tó bá wọn wẹ̀ ẹ́ ẹni tó wẹ̀ ẹ́ mustahabu ni ó ní láádá tó bá lọ wẹ gúúsùlù tó bá dẹ̀kọ̀ tí ò wẹ gúúsùlù tó jẹ́ pé èyí tó ti wẹ̀ tẹ́lẹ̀ náà ló fi ń jọ́sìn fọlọ́run kò sí nǹkan tó ṣe é léwọ̀ ẹni tí ò bá wọn wẹ̀ ẹ́ tóun kàn bá wọn gbé e ó ní ládá tó bá lọ tún àlọ́ àlá ṣe lẹ́yìn tó bá wọn gbé e ṣùgbọ́n tí ò bá tún àlọ́ àlá ṣe tó gbọ́ àrán tó sì yà sí mọ́ṣáláṣí láti fi kírun àlọ́àlá tó nílẹ̀ tẹ́lẹ̀ àfi tí nǹkan míì bá ja ìbá tó bá wọn gbé òkú kò bàlọ́ àlá yẹn jẹ́ ẹni tó bá wá gbọ́ wípé àwọn sahaba bíi ibn umar ó ní àwọn máa ń bá wọn wẹ òkú táwọn ó sì wẹ ìwẹ gúúsùlù àwọn máa ń bá wọn gbé táwọn ó ṣàlùwàlá ó lè tibẹ̀ fẹ́ yọ ìdájọ́ pé òkè á jẹ́ pé bíbá wọn wẹ̀ ẹ́ ó sọ gúúsù dọ̀rọ̀ yàn bíbá wọn gbé e ó sọ̀rọ̀ àládọ̀rọ̀ yàn àǹfààní rárá. so báwọn ṣe máa ń yọ ìdájọ́ kọ́ yẹn báwọn ṣe máa ń yọ ni pé táǹdẹ́bì bá pàṣẹ tó bá pàṣẹ pé ẹ ṣe báyìí àwọn á wá ní bẹ́ẹ̀ ni ó ṣọ̀rọ̀ yàn tí wọn ò bá ti rí àdéfè míì tó pa àṣẹ yẹn dà sí ní kì í ṣe ọ̀ràn yàn àwa aráṣẹ́ níbàyìí wọ́n kàn ní ó bì torí ó bì ó ṣàlùwàlá bóyá ó ṣe é gẹ́gẹ́ bí ìṣe àṣegbọ́ọ̀rẹ́ ni wọn ṣe conclude pé àlùwàlá yẹn jọ̀ràn yàn fún un. bẹ́ẹ̀ náà wọn conclude wípé ẹ̀gbin lèébì látara ẹ̀ torí pé èèyàn a máa ṣàlùwàlá fún nǹkan míì tí kìí ṣẹ̀gbin. fátòjúwe òjíṣẹ́ ńlá sọ́lá aláàlú sẹ́lẹ̀m ó lẹ́ni bá jẹ ẹran ràkúnmí sunsun kó ṣàlùwàlá ṣẹ́gbẹ́ lẹ́nu ra kú ní tó bá jẹ́ ìgbé kò ní í jẹ́ so kì í ṣe gbogbo ohun téèyàn bá jẹ tó torí ẹ̀ ṣàlùwàlá ló máa jẹ́ gbé kì í ṣe gbogbo ohun tí ànábì torí ẹ̀ ṣàlùwàlá láàlẹ́ tààrẹ̀ conclude pé ẹ̀gbìn ni wọ́n ní nípa báyìí àwọn sì ń wá ẹ̀rí fẹ́ni tó bá sọ wípé èébì jẹ́gbin àwọn ń wẹ̀rí fọ́rọ̀ tó sọ yẹn láì wá ìtì rí a máa padà síbi ìpìlẹ̀ tá a ti mọ̀. ìpìlẹ̀ náà ni pé gbogbo nǹkan ò mímọ́ ni tá a máa fi rí ẹ̀rí ẹ̀. so ní ṣókí àwọn nǹkan mẹ́rin wọ̀nyí mọ̀níyì yẹn ni pé nǹkan ọmọkùnrin tó ń dọmọ. ìkejì ọtí ìkẹta ẹ̀jẹ̀ ọgbẹ́ yálà tọmọ anabi adam àbí ti dábà tó jẹ́ dábà halal láti jẹ. ìkẹrin èébì àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ààrẹ rí i pé wọ́n jẹ́ ẹ̀gbin náà. ó wá ku iṣu kan wọ́n ní máa tẹ́kùn ìfúrazọ́t التي تخرج من فرج المرأة وما يسمى برطوبة فرج المرأة ẹnì kan béèrè question lọ síbẹ̀ ní last city nígbà tá à ń ṣàlàyé ọ̀rọ̀ haida oṣù haida ìyẹn ti yanjú ẹ̀jẹ̀ nifas ìyẹn ti yanjú títutù abẹ́wá tọkùnrin àmọ̀ pé tí ò bá jẹ́ mọ̀ níyì á jẹ́ mọ̀ ríì tí ò bá jẹ́ mọ̀ ríì á jẹ́ tọ̀ tí ò bá wá jẹ́ mọ̀ níyì kò jẹ́ mọ̀ ríì kò jẹ́ tọ̀ fọkùnrin nǹkan míì tó bá jẹ́ a máa dáhùn pé àmọ́ tọ́ bá ní nǹkan kan ń dédé jáde lọ́yìn àzákàrí ọkùnrin kò dẹ́ ń ṣe mọ̀ níyì kò ń ṣe mọ̀ ríì kì í ṣètọ̀ tọ́ bá ní kí ni ìdájọ́ ẹ̀ a máa dáhùn wípé lópin ìgbà tí ìbá ti ṣèkan náà mẹ́ta yìí àmọ́ nǹkan kan tó lè ṣe lẹ́gbìn àmọ́ kankan tó lè mú àlùwàlá já àmì tó lè múni ní láti fọ aṣọ látara pé nǹkan wọ̀nyí jáde. ṣùgbọ́n tóbìnrin sì yìí là ń sọ yìí wípé wetness abẹ́ títítu abẹ́ ṣẹ́gbin ni àwọn afá kakún abẹ́gbin kọ́. afá wa ń sọ ó ní lílo ọlọ́mà fi rúpó bá ti fẹ́rẹ̀ jùlọ mẹ́ra mẹ́zàbán. ó ní ìjọ méjì làwọn afá pín sí nípa títítu abẹ́ nípa vaginal wetness ó ní àkọ́kọ́ àwọn kan sọ pé gbẹ̀ni mo dẹ̀ fẹ́ kẹ́ bá ara balẹ̀ gbálà yín yẹn kó fi jẹ́ pé tí àwọn bá fẹ́ dìfẹ́ǹdì pé ẹ̀gbin ni tó bá da lójú pé ibi tóun fìtí nìyẹn kó ní nǹkan tó máa fi support ẹ̀ tó bá ní kò rí bẹ́ẹ̀ kó mú nǹkan tó máa fi support ẹ̀ wá. ó ní àwọn tí wọ́n sọ pé gbin kí ni wọ́n sọ wọ́n ní lè anahu filfarj láàyè lakmin hulwalad wọ́n ní torí pé abẹ́ni ńgbà tó dẹ̀ ti jábẹ́ kò dẹ̀ ń ṣe póun ló ń dọmọ vaginal wetness yẹn kọ́ ló ń dọmọ wọ́n ní ashbaha bil mazi ó fẹ́ jọ mazi ọkùnrin kẹ́lẹ́ understand comparison yẹn ẹ̀ rántí pé ìtọ̀ akàyànkẹ́gbìn tí ò sí èméjì lórí ẹ̀ mọ̀níyù kí la sọ nípa yẹn àníyàn kì í ṣẹ̀gbìn mọ̀níyù ńkọ́ kí la sọ nípa yẹn mi rò pa rántí ẹgbẹ́ ní àti wà confused ó mì pé a take note a dẹ̀ rántí ẹ̀ nǹkan tá a sọ ni pé ìtọ̀ tó jáde lára ọkùnrin iyèméjì ò sí ń fà yẹn ẹ̀gbin ni mẹ nílò àwọn àfa àbára wọn fà á a fi síbi pé kì í ṣe ẹ̀gbin maziyu ńkọ ẹ̀gbin ni maziyu àwọn àfa yìí wá ní nígbà táwọn wo obìnrin náà obìnrin náà ní màníyù yẹn ló ń dọmọ wọn ní màníyù yẹn kọ ni wetness tá à ń sọ yìí because màníyù tá à ń sọ yẹn during sexual intercourse nìyẹn but wetness nígbà míì láì tiẹ̀ jẹ́ pé ronú or sometimes tó bá jẹ́ pé aṣọ nǹkan abẹ́ or some other reason ó lè mú abẹ́ wet wọ́n nígbà tí kì í ṣe èyí tó ń dọmọ kádì tó ń dọmọ ni wọn á fi yẹn ṣe déédéé mọ níhù ọkùnrin tó ti ń sìn wọn wá ní ìtọ ìtọ ṣe déédéé ara wọn ìtọ ọkùnrin ẹgbin ìtọ obìnrin náà ẹgbin eh, mọ̀síyì ọkùnrin ẹgbin àwọn wá sí vaginal wetness àwọn fi ṣe déédéé mọ̀síyì fọkùnrin ni wọn ṣe sọ yìí pé ìyẹn náà ńlá kìí jẹ́ gbìn ṣé ń gbọ́ mi náà wọ́n wá ní wọ́sẹ̀dẹ́lùbẹ̀ hadith zayd bin khalid wọ́n ní hadith kan wà tí zayd ọmọ khalid tó ti lóun bi sayidina usman ọmọ afan léèrè ó ní ọ̀rọ̀ ẹ̀yìtẹ̀ ìlà jama àròjìlẹ̀ mìíràn àtàkùn fọlẹ̀m yóò ní ọ̀là usman yàtọ̀wọ́dọ̀ kọ́mà yàtọ̀wọ́dọ̀ lẹ́sọ̀lá wọ̀yẹ́ sèrè zakara kọ́là usman sami'tuhu min rasulillah alhadith wọ́n ní um, zayd ọmọ khalid ó lóun bi usman léèrè pé ǹjẹ́ tó ọkùnrin bá bá ìyàwó ẹ̀ lò pọ̀ ṣé ò dẹ̀ da nǹkan sí lára kí ni kó ṣe. wọ́n ní usman wá dáhùn wípé kó ṣàlùwàlá tó bá ṣàlùwàlá tó ṣe déédéé àlùwàlá irun kó fọ abẹ́ kò jù bẹ́ẹ̀ lọ kódà kò pa láṣẹ pé kó lọ wẹ̀. ṣé ń gbọ́ ọtí nǹkan tá a mọ̀ dájúdájú ni pé tọkùnrin bá bá ara lé ẹ̀ lò pọ̀ kódà tí ò bá da nǹkan kan sí lára once tí gi tìró bá ti wọlé tìró ìwẹ̀ jánábà ti ṣọ̀ràn ọyàn torí ànábì ni táwọn àgékù abẹ méjèèjì bá ti pàdé ìdá fakal khitanan fakal wajabal guslu guslu ìwẹ guslu ti sọ̀rọ̀ yàn yálà ọkùnrin dá nǹkan o kò dá nǹkan o wọn ní ó ń láti jẹ pé hadith tí usman fi ń dáhùn yìí tó ń sọ fún zayd ọmọ khalid pé ọkùnrin yẹn kàn lọ san abẹ kó dẹ ṣàlọlá ni ó ń láti jẹ hadith tó ti wà abrogated ni ṣe kò tiẹ̀ sínú tí wọ́n lè tẹ́ńdà lábala yìí láti fi ṣẹ̀rí ọ̀rọ̀ ó dẹ̀ jọ bẹ́ẹ̀. wọ́n ní bẹ́ẹ̀ náà ni hadithi ubayi bin kaab tóun sọ yìí pé ya rasulallah idà jama arrojul mar'ata falan yunzil qol yafsil ma masal mar'ata minhu ma masal mar'ata minhu thumma yatawadda wa yusalli. eléyìí náà yàtọ̀ síta kọ́kọ́ pé ńgbà tí wọ́n bí òjíṣẹ́ ńlá léèrè ubay ibn kaab wípé ọkùnrin tó súnmọ́ ara ilé ẹ̀ tí ò dẹ̀ da nǹkan sí lára kí ni kó ṣe ó lànàbì ni kó ṣàlùwàlá kó lọ kírun again this one is abrogated pẹ̀lú àdéhùn pé tí àgékù abẹ́ méjèèjì bá ti kanra wọn o ìwọ́ ti ṣe ọ̀ràn yàn àfa wa ni wàtọ́rọ̀ wàtúrí bí anna alhadithain mansukhan ó ní àwọn àáfàá kó ọ̀rọ̀ méjèèjì dànù nípa wípé àwọn hadith yìí mansour abrogated ní méjèèjì jẹ́ torí hadith ó pa wá láṣẹ pé kádàkù abẹ́ ọkùnrin àtàdàkù abẹ́ obìnrin bá ti ń pàdé yálà ọkùnrin dá nǹkan o kò dá nǹkan o ó ti ṣọ̀rọ̀ yàn pípàdé yẹn ni pé wọ́n bá wọnú ara wọn ó ti ṣe ọ̀ràn yàn pé kán wẹ gúúsùlù so kò fẹ́rìí lábẹ́ ilé yìí fẹ́ni tó bá ní ibẹ̀ lòun ti yọ́ wípé wetness abẹ́ obìnrin wípé a máa fi ṣe déédéé wetness abẹ́ ọkùnrin tó fi máa wá jẹ́ pé a ní bí maziu ṣe jẹ́gbin wetness abẹ́ obìnrin yẹn náà máa jẹ́ ẹ̀gbin but wọn mẹ́rin míì wá àwọn méjì yìí náà lọ torí kílẹ̀ rí tí wọ́n yọ ń bẹ̀ wọ́n nígbà tá ànábì ti ń sọ fọkùnrin yẹn wípé kó lọ wẹ kó lọ ṣàlùwàlá kó dẹ̀ fọ abẹ́ a jẹ́ pé bó ṣe ṣọ̀ràn yàn fóun láti fọ abẹ́ kó dẹ̀ ṣàlọ́àlá obìnrin náà ó yẹ kó ṣọ̀ràn yàn fóun náà torí wetness já ti ṣẹlẹ̀ fóun náà pé fóun náà fọ abẹ́ kó ṣàlọ́àlá wọn ni hadith yìí ti wà mọ̀nsó ó ti wà abrogated kò tẹ̀ sínú tán lè fi ṣe ẹ̀rí. now alkọ́ọ̀lù sani wọ́n ní ọ̀rọ̀ àwọn ìpín kejì nínú àwọn àfa àwọn làwọn tí wọ́n sọ yí pé wetness abẹ́ obìnrin o nǹkan mímọ́ ni àmọ́lẹ́gbin kò ní ìdí pé kóbìnrin torí ẹ̀ lọ fọ abẹ́ tó bá fẹ́ ṣàlùwàlá. kódà àmọ́ ní nǹkan tó ń bá àlùwàlá jẹ́ títọ̀ bá jáde àlùwàlá ti bàjẹ́ tí màzíyù bá jáde àlùwàlá bàjẹ́ tí màníyù bá jáde àlùwàlá bàjẹ́ but tóbìnrin bá dédé feel wetness yẹn ǹjẹ́ a rẹ́rìí pé àlùwàlá ẹ̀ bàjẹ́ ẹ jẹ́ ká yẹ̀ wò. wọ́n ní ẹ̀rí أن عائشة رضي الله عنها كانت تفرك المني من ثوب نبي وهو من جماع فإنه ما احتلم نبي قط وهو يلاقي رطوبة الفرج ولأننا لو حكمنا بنجاسة فرج المرأة لحكمنا بنجاسة منيها لأنه يخرج من فرجها فيتنجس برطوبته وني أكوكو يا عائشة أم صويتو òun máa ń fi ọwọ́ ha àpá màníyù kúrò lára aṣọ òjíṣẹ́ ńlá sọ́lọ́láhù àlẹ́sẹ̀tẹ́lẹ̀mù. wọ́n ní ìyàwó aisha ní òun máa ń fi ọwọ́ ha apá màníyù kúrò lára aṣọ òjíṣẹ́ ńlá sọ́lọ́láhù àlẹ́sẹ̀tẹ́lẹ̀mù láì nídìí pé òun tún aṣọ yẹn pọ̀. wàhùwà yóò láti kókó bàtàlfàrì ní ìtọ́sí dá lójú wípé. um, màníyù yìí ìdàkejì ẹ̀ tó ṣe déédéé ẹ̀ òun náà ni wetness tó ń jáde lára obìnrin àti tí ọkùnrin àti obìnrin bá meet ọkùnrin ń release màníyì wetness ń jáde lábẹ́ obìnrin wọ́n nígbà tó jẹ́ pé ètò jáde lára ọkùnrin kò ṣe é ní ẹ̀gbin bó tiẹ̀ jẹ́ pé ó ṣe ìwẹ́ jánábà lọ́rùn ọyàn. àìjẹ́gbin ẹ̀ ni aisha fi ní ọwọ́ lásán báyìí lòun máa ń fi ń tó bá ti gbẹ a jẹ́ pé èyí tó jáde lára obìnrin náà òun ló yẹ ká fi wé pé òun náà ò lè jẹ́gbin látara pé tọkùnrin tó jáde ń kọ́ kò jẹ́gbin tábà tiẹ̀ ní kò jọ ẹ̀rí tó àwọn ẹ̀rí míì tó ń bọ̀ tí wọ́n tún mú wa. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì anna hadhihi ifrozat amrun la yakhfa wa kathira fi nisa wala shakka annahu kana mawjudan ní pé kábẹ́ obìnrin máa wet kò lè jẹ́ nǹkan tó pamọ́ láyé òjíṣẹ́ ńlá náà ó ṣe jẹ́ pé wọ́n ń ṣe haida ó hàn sànẹ́bì wọ́n máa ń ní ẹ̀jẹ̀ tí wọ́n máa ń experience wọ́n bá bímọ tán ó hàn sànẹ́bì bó ṣe hàn sànẹ́bì ó dẹ̀ sọ ìdájọ́ ọlọ́run lórí ìkọ̀ọ̀kan nú ẹ̀ nígbà tá àwa ríbi kankan tó ti sọ̀dájọ́ lórí wetness abẹ́ pàtó ó dẹ̀ sọ mọ̀ríyì ọkùnrin ṣùgbọ́n dákẹ́ lórí eléyìí kò lè gbé wọn ni dídákẹ́ lórí eléyìí ẹ̀rí ni wípé a máa dá padà síbi táwọn àáfàá sọ pé ìpìlẹ̀ gbogbo nǹkan ń kọ́ pure ni torí pé àárí hóró hadith kan báyìí ó di bí abẹ́ wetness abẹ́ obìnrin a kàn ń wo pé ó jọ kan kò jọ kan àwọn kan ló jọ mọ̀níyì ló jọ mọ̀bíì ṣùgbọ́n tá a bá da ọ̀rọ̀ ìkíní kejì wọn nù tá a wá béèrè pé ẹ̀rí wo gan ló tiẹ̀ wà lórí wetness abẹ́ wọn ní àríhóró hadith kan báyìí tó sọ àìsọ kò lè jẹ́ pọ́lọ́ ń gbàgbé kò lè jẹ́ fànàbì gbàgbé torí nǹkan tó ń ṣẹlẹ̀ tí ò pamọ́ fànàbì ni tó bá pamọ́ fóun àwọn obìnrin ń kọ́ ṣèbáwọn owó experience ẹ̀ so dídákẹ́ lórí ẹ̀ ẹ̀rí ni pé kì í ṣẹ̀gbìn náà wọ́n wá ní ìkẹta anna makhraj hadil ifrazat ghayr makhraj al bawl najis ìkẹta nínú táwọn tún fi ṣẹ̀rí ni pé ká má tiẹ̀ fi wó mẹ̀ríyù rárá wọ́n nítorí pé ibi tí wetness vagina tó ń gbà wá ibẹ̀ kọ́ nìtọ́ ń gbà. ibi tí wetness abẹ́ obìnrin ń gbà jáde lára ibẹ̀ kọ́ nìtọ́ ń gbà jáde unlike mẹ̀ríyù fọkùnrin ibi tó ń gbà jáde náà nìtọ́ ń gbà jáde tó bá jẹ́ yẹn gan làwọn àfáàfin ní ìdájọ́ ọ̀tọ̀ la máa fún un wọ́n rí wí wọ́n ní tobìnrin ò rí bẹ́ẹ̀ ààrẹ rí tó sọ̀rọ̀ ń pẹ́ then ibì kan náà kọ́ ni méjèèjì gbà jáde. ìkẹrin anna kọ́lọ̀ fọkàhà kúlù máa kọ́ ọjà mìíràn sàbí ilé ní najis adalmani fahadà lẹ́sà kọ́lán anil maṣum ولم ينعقد عليه إجماع الأمة بل قد ورد بعض ما يخرج من السبيلين لا ينقض الوضوء كدم الاستحاضة wọ́n lọ́rọ̀ kan wà táwọn àwọn onífíkù máa ń sábà sọ generally wọ́n ṣe máa ń sọ ni pé ما خرج من السبيلين sẹ̀bi نجس ما عدا المني. àdàlmẹ́ni. wọ́n ní gbogbo nǹkan tó bá ti ihò ara méjèèjì jáde wọ́n á lẹ́gbẹ̀ẹ́ with the exception of mani. wọ́n máa ń sọ ni o àti ìsọ̀kú correct bí ó correct bí ó kò correct a máa wò ó sìn. àáfàá ń rí fáàsì ó láwọn àfọ onífíkìù àwọn onídàájọ́ ẹ̀sìn wọ́n máa ń sábà sọ wọ́n ní gbogbo nǹkan tó bá jáde lábẹ́ yálà tiwájú ni àbí tẹ̀yìn ni gbogbo ẹ̀ pátápátá ẹ̀gbin ni except one tẹ bá béèrè pé èwo ni wá yẹn wá ní màní yìí àáfà wa ní àwa rí i pé ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ ànábì yàtọ̀ sí pé kì í ṣe ọ̀rọ̀ ànábì àti ẹ̀wà test ẹ̀ wò a rí i pé rárá kì í ṣe màníyù nìkan ni ò ń ṣẹ̀gbin ẹ̀jẹ̀ ìpè hádà nǹkan bó ti ń jáde tìbábẹ́ náà ni kò dẹ́ ń ṣẹ̀gbin wọ́n ní dẹ́ẹ̀fọ̀ ọ̀rọ̀ yẹn kákó dànù torí ẹlòmíín lè fẹ́ sáìtì ẹ̀ wípé àwọn afa ọmọ yìí wọn ti sọ pé gbogbo ohun tó ń jáde lábẹ léjèèjì wájú àtẹyìn mẹníyù nìkan ni òun ṣẹgbin wọn ní ká dá padà sí wọn lẹnu pé ọrọ àmẹbì kọ a dẹ rí nǹkan tó gba ọrọ yẹn jẹ nípa pé istihaba ìkan nínú àwọn abẹ méjèèjì náà ló ti ń jáde kì í dẹ ṣẹgbin a jẹ pé yàtọ sí mẹníyì yàtọ sí ẹjẹ istihaba a máa fi wetness abẹ obìnrin a máa fi ṣìkẹta nínú àwọn nǹkan tó ń jáde lábẹ tí kì í dẹ ṣẹgbin tó tọ́ bá ní ká summarize nsìn àwọn nǹkan tó ń jáde lára wa tí kì í ṣẹ̀gbin ìyẹn tó ń jáde ní abẹ́ méjèèjì wájú àtẹ̀yìn àní nọmba one mani nọmba two ẹ̀jẹ̀ istihadọ̀ nọmba three vaginal wetness pé mẹ́tẹ̀ẹ̀ta yìí àárí ẹ̀rí pé wọ́n jẹ́gbin. kóńtù wọ̀nàdìyẹ tẹ̀rẹ̀ jà ẹ̀ ń di àtàfíìlì. فإن كانت هذه الإفرازات تخرج من المرأة عند ملاعبة الزوج أو إرادة الجماع ونحوه خاصة فهذا هو المزيد وقد عرفت أنه نجس يجعل ويل لي توتي داون بكيا واني نتوه personal opinion أوري أجرادا أني تبجاويك time to discharge يشلت time تقوني أتوبيني جفشي ريفني فوق ليه during foreplay ni mọ̀bíyù máa ń jáde lára ọkùnrin a dẹ̀ sọ pé ẹ̀gbin ni ó ní tó bá jẹ́ pé during that time nírú wetness yìí náà jáde lára obìnrin lójú tòun ó yẹ ká tí wọ́n ṣe déédéé ara wọn ó ní ṣùgbọ́n tí kì í bá ṣe during foreplay ló jáde tó jẹ́ pé ordinarily ni wetness yẹn kàn wá òun rò pé ká má kà kún ẹ̀gbin which means pé position ti ń pé mẹ́ta báyìí àwọn kan lẹ́gbin ni àwọn kan láwọn ò rẹ́rìí pẹ́gbin ni òun wá lóun wà láàrin méjì pé ìpìlẹ̀ ẹni pé kì í ṣẹ̀gbin ṣùgbọ́n tó bá jẹ́ as a result of sexual play foreplay ló ṣe jáde bí ti ọkùnrin tó ń jáde nírú táìmì ẹ ṣe jẹ́ ẹ̀gbin òun fẹ́ ká ka eléyìí náà fún ẹ̀gbin tó ẹ à ń ṣàlàyé ẹ̀ báyìí kẹ́ ẹ lè mọ bí ká ti mú ìdájọ́ ẹ̀ ni èyí tọkàn tí wá balẹ̀ sí náà ni wípé tó bá ní during sexual play ló sọdọ ìgbìn á béèrè pé ṣé kò hàn sáà nẹbì kò sọ kò hàn sáwọn fàhábíyàt nígbà yẹn ni tí ò fi sí hóró hadith kan lórí ẹ so ohun tí ó dá wa lójú náà nìyí pé èyí táà nẹbì bá dákẹ lórí ẹ tọlọrun dákẹ lórí ẹ kì í ṣe ti gbàgbé so àwa máa dáhùn pé kì í ṣe ẹgbẹ ẹni bá fẹ ṣàlùwàlá yẹn ó kàn fẹ ṣe láti fi wà lẹkùn láadáa torí pé mímáa tún àlùwàlá ṣe fúnra rẹ ìbáradà tó lẹ́tàn ni ṣùgbọ́n kì í ṣe torí pé nǹkan yìí jáde lára ẹ̀ tó wá sọ abẹ́dẹ̀gbin àwa ńlá ti fọ̀ ọ́ ká tó lọ fi kírun. kóńtù náà ó wá ní máa yó ọ̀fà ànúhó nílẹ̀ nàìjíríà lẹ́yìn eléyìí ó lọ́ wá fẹ́ ṣàlàyé fún wa wípé àwọn nǹkan kan tiẹ̀ wá wà tó dájú wípé ẹ̀gbin ni wọ́n ṣùgbọ́n tòun ti bó ṣe dájú tó ọlọ́run ṣàmójúkúrò wọn fún wa ó fẹ́ dárúkọ àwọn nǹkan ọ̀hún ẹ jẹ́ ká máa ba bọ̀ báyìí o akọ́kọ́ wo kí làwọn nǹkan tó jẹ́ ìgbìntẹ́nu ń pòlè lórí a kà wọ́n lọ bíi méjìlá àwa yẹ nǹkan mẹ́rin wò tẹnu àwọn àfa òpòlè lórí pé wọ́n jẹ́ ìgbìn náà ló wá dárúkọ ìkan tó jẹ́ pé òun náà sì karùn nínú àwọn nǹkan tẹnu wọn òpòlè lórí òun náà ni vaginal wetness ṣùgbọ́n àìpo ẹnu lórí eléyìí ó yàtọ̀ sí mẹ́rin ìtàkọ́kọ́ mẹ́rin ìtàkọ́kọ́ yẹn kálukú tíra láti wẹ́rù eléyìí ò tiẹ̀ kò sẹ́rí kankan lábẹ́ eléyìí so ohun tó save jù náà ni pé ká sọ pé léyìí kì í ṣẹ̀gbin ìyẹn vaginal wetness but ẹni bá fẹ́ tún àlọ́àlẹ́ yìí ṣe ó lè tún ṣe. ó wá ní àwọn nǹkan kan wá wà tó dájú pẹ̀gbìn ni wọn ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ àmójúkúrò ń bẹ fún wa lórí wọn. ó ní تعددت أقوال الفقهاء في نوع في نوع وقدر النجاسة التي قد تصيب الثوب أو المكان أو البدن ويكون معفوا عنها ó ní àwọn àáfàá ọ̀rọ̀ pọ̀ láàrin wọn lórí kí ni pọ́ńtítì ẹ̀gbin tó lè bá aṣọ àbáàyè tá a fẹ́ fi kírun kó tó má ṣe é fi kírun. ṣé tọmọ kan bá ń tọ̀ ṣé déédéé ṣíbí kan ní ìtọ̀ tó máa ba aṣọ jẹ́ lára ló máa ba aṣọ ìyá jẹ́ ni àbí tí just a drop bá ti wà lára aṣọ báwo ni kó ṣe pọ̀ tó báwo ni kó ṣe kéré tó ó ní ilà àna dọ̀ọ̀bì lèmọ̀ yóò fa àǹhù mí náà nàjàsá tó wà dọ̀rọ̀ rọ. ó wá ń dáhùn ó ní ààrẹ rí wípé bákan lẹ̀gbín ṣe gbọ́dọ̀ pọ̀ tó láṣọ àbí láàyè kó tó jẹ́ ní tá a ṣe léèwọ̀ láti fi kírun. tó bá ti dá wa lójú pé ó ti kan aṣọ ẹ má béèrè pé báwo ló ṣe pọ̀ tó mọ́. ibi tá a ti máa béèrè báwo ló ṣe pọ̀ tó à ń bọ̀ wá rí nínú omi nìyẹn tá a bá gbé omi dúrọ́ọ̀mù kan sílẹ̀ ń sìn bóyá wa ń fọ aṣọ ọmọ títọ̀ títọ̀ wà lára ẹ̀ àwa yan nígbà tá a wá yan ó dá wa lójú pé dúrọ́ọ̀pù kan kún sínú dúrọ́ọ̀mù bómi dúrọ́ọ̀mù ṣe pọ̀ tó èkí kan ọ̀tọ̀ kan ò lè bàjẹ́ tó ti ń sìn so kọ́ńtítì omi tó bá pọ̀ kódà tó bá jẹ́ pé ìgbẹ́ ló dára lójú pé kán sínú ẹ̀ tómi yẹn pọ̀ dáadáa tó jẹ́ pé tí wọn bá ṣe sọ fún yàn pé nǹkan kan tí a àti ẹ̀ lè mọ̀ wọ́n ní pípọ̀ omi a máa gbé ẹ̀gbìn nì. ṣùgbọ́n rúrù ìdájọ́ yẹn kò sí fún aṣọ kò dẹ̀ sí fún àyè kírun tó bá ti dáni lójú pé èkí kankan ti kan sí ni láṣọ tó dájú àbó dájú pé èkí kankan kan sórí ẹ níyẹn déédéé ibi tá a fẹ́ dúró sí fi kírun ó ti ṣe èèwọ̀ fún ni láti lo àyè yẹn àbí láti lo aṣọ yẹn kírun. sọ tán wá bí wá lérè pé kí ni quantity ẹ̀gbin lára aṣọ àbí ní ààyè tá a ti fẹ́ kírun ká tó má lè kírun bẹ́ẹ̀ kò sí kọ́ńtítì tó bá ti dá wa lójú bó ṣe lè wù kó kéré mọ́ a gbọ́dọ̀ kírun láàyè tẹ́gbìn bá wà àbí nínú aṣọ tí ẹ̀gbìn bá wà. ó ní ṣùgbọ́n ó ṣe rí báyìí ọlọ́run wá ṣe àmójúkúrò àwọn situation kan tó jẹ́ pé a lè fẹ́ àìlè fẹ́ ìtumọ̀ ẹ̀ ni wípé bó ṣe lè wù ká fẹ́ sapá èkó wípé kẹ́gbìn yẹn má sí kò sí kò ní ṣeé ṣe fún yàn láti rí sá fún irú situation yẹn sápòjúwe ń sìn ẹni tó bá jẹ́ pé iṣẹ́ ẹ̀gbọ́n ló ń ṣe ṣe mọ̀ pé ayéṣẹ́ẹ̀dì rọrùn ni twc wà láyé ìgbà kan wọ́n máa ń rin ìgbẹ́ sórí báyìí ni àwọn agbépo ẹni tó bá jẹ́ pé irú iṣẹ́ yẹn ló ń ṣe ẹ sọ fún mi báwo ló ṣe fẹ́ mọ́ sásìkò òun bá tó kò bọ́ so àfáà wa ní nírú àwọn situation yìí ìdájọ́ tá a máa lò òun náà nìdájọ́ èyí tí wọ́n ní wọ́n ṣe àmójúkúrò ẹ̀ fún èèyàn torí pé èèyàn ò rí sá fún ẹni tí iṣan ara tó ń kọ̀ǹtró aida azakari àbí fùrọ̀ ẹ̀ tó ti ní problem tí ò lè rí control mọ́ tó jẹ́ pé twenty four hours ní díẹ̀ fi ń ro ọlọ́run ò sọ pé ìbádà tó bá ṣe ò ní gbà á kì bẹ́ẹ̀ tó ti yé ọ bá jẹ pé condition tóun náà bára ẹ kò jẹ kára ó lè mọ́ kúrò ń bi ẹgbin bó ṣe lè òkú fẹ sapá tó irú ẹni yẹn ọlọ́run ọba ṣàmójúkúrò fún insha allah nípa pé ẹgbẹ́ ní nǹkan ọ̀hún lóòótọ́ o ṣùgbọ́n kò sọ́gbọ́n tó fẹ́ dá sí i kò rí rẹ̀ yọ kúrò nù situation yìí náà ẹ torí pé tó bá lóun fẹ́ sapá ìdààmú á bá débi pé kò tiẹ̀ ní rojúṣẹ̀sìn so irú eléyìí a lè yọ fún abiyamọ tó bá jẹ́ wípé bó ṣe try tó wípé kára tòun ó mọ́ kò rí tara ọmọ kọ ẹlòmíì máa ń béèrè á ní tóun bá pọn ọmọ tó tó de pampers ìtọ́ ara ọmọ yẹn ń kọ́ tó tọ̀ sínú pampers tó ti yé wá ń sìn ìdáhùn yìí láà máa fún wọn lóòótọ́ a ti gbọ́ yé pé ọmọ obìnrin yálà ó àbí kò tí ì jẹun ẹ̀gbin ni ìtọ́ ẹ̀. ọmọkùnrin tóun ò báyìí sí ìbẹ̀rẹ̀ sí ní jẹun ìtọ́ ẹ̀ kì í ṣẹ̀gbin. ẹni tó wá gbọ́mọbìnrin pọ̀n ọmọbìnrin tó wá gbé pọ̀n ó de pampers fún ọmọ yìí wá tọ̀ sínú pampers. ṣùgbọ́n dáyà ló ti pé ara tòun ò ní tọ̀. ṣé tó bá ti fẹ́ kírun ní gbogbo ìgbà ibikíbi tó léwu kó wà ó gbọdọ̀ sọmọ yìí kalẹ̀ bí àṣelọ́rọ̀ ọ̀yàn fún. tọ́ bá béèrè pé kí ló fà á ṣé kò sẹ́gbin lára ọmọ yìí àní tó bá tiẹ̀ dájú pẹ́gbin ń bẹ lára ọmọ yìí lópin ìgbà tó ti jẹ́ pé pampers yẹn sì di ẹ̀gbin yẹn mú kò kan aṣọ tìyá lára àwọn àfa ò ní dandan ni wípé kò sọ kalẹ̀ ìdájọ́ yìí wọ́n mú wá látara pé ọlọ́run ọba ló ń fẹ́ ó ní yorùdò bíkúmù lọ́hùn yusuf wọ́n la yorùdò bíkúmù lọ́hùn ọlọ́run ò fẹ́ ìnira fún yín ìdẹ̀kùn ló ń fẹ́ fún yín so tá a bá ti sapá èyí tó wà ní kápá wa èyí tí ò sí ní kápá wa ọlọ́run ò fi ìnira ẹ̀ mú wa. now ohun tó wá pè ní pé tẹ̀síyàtò pọ̀pẹ̀hìr lẹ́yìn tá a ti mọ àwọn nǹkan tó jẹ́ ìgbìn àwa fẹ́ mọ báwo ni wọ́n ṣe fẹ́ ká mú ẹ̀gbìn kúrò lára àwọn nǹkan wọ̀nyí. tó bá jẹ́ fáṣọ ni pọ̀pẹ̀hìr tẹ̀wò mìndàmìlì haid a máa rí oríṣiríṣi ọ̀nà àwọn nǹkan tí a ń láti yọ ẹ̀gbin kúrò lára wọn tó jẹ́ pé nǹkan tá a fi yọ ẹ̀gbin lára àkíní ó lè má yọ ẹ̀gbin lára àkejì. ohun tá a mọ̀ nípa taṣọ ni pé títọ́ àbí gbẹ́ àbí nǹkan míì bá wà ń bẹ̀ mọ̀bíyù omi àtọ̀ṣe la fi ń fọ̀ ẹ́ bẹ́ẹ̀ kọ́ ni. tó bá jápá wo ẹran ẹran tó jẹ́ èèwọ̀ láti jẹ bóyá mọ́tò pa àdú tí a pé èèwọ̀ ní ká jẹ́ awọ ẹran yẹn tán wá bò àwa ní kí wọ́n lọ fọ̀ ọ́. ṣé fífò yẹn sọ di mímọ́ a lè sọ bẹ́ẹ̀ torí pé ààrẹ rí pé ni rárá ó ní bọ́n ṣe máa ṣe yàtọ̀ sí pé wọ́n fi omi àtọ́ṣe fọ̀ sọlàfà ṣe tí wọ́n á tébù àwọn ọ̀nà tá à ń gbà yọ ẹ̀gbin kúrò lára nọmba one tó bá jẹ́ aṣọ ni ó ní ká fọwọ́ ha tó bá ti ká fọwọ́ gbó ká wá fi omi ká fi fọ́ kúrò. ẹ dákun ẹgbẹ́ dáadáa ọṣẹ òṣọ̀rọ̀ yàn ń bẹ̀ o àmì rí ẹ̀ wọ́n tọ̀ sára aṣọ wọ́n yàgbẹ́ sí ara aṣọ ihun tó dájú pọ́lọ́run ṣe lọ́rùn èèyàn fi láti fi fọ́ òun náà ni omi a gbà pé ọṣẹ máa ń mọ omi lásán lọ ṣùgbọ́n kì í ṣe ọ̀ràn yàn pé ká lo ọṣẹ ẹ jẹ́ ṣe gbómi dáadáa tá a bá ti fomi fọ tó fi dájú pé àbá ìtọ̀ àbígbẹ̀yìn ò sí lára ẹ̀ mọ́ èyí tọ́lọ́wọ̀n ọba ṣe lọ́rùn ọ̀yàn àti bíà ẹ̀. pọ̀ tí àwọn bá fọṣẹ sí i fún àlékún mímọ́ onílàdá ẹ̀ ẹni tó bá tún wá ní ọṣẹ òtó òun máa lo jíìk déédéé náà ni ṣùgbọ́n a ṣe wọ̀nyẹn lọ́rùn ẹ̀ torí a rí fún náà. wọ́n wá ní ẹ̀rí eléyìí òun náà ni hadithi asma ọmọ abubakar tó ní yàrá sùlọ́lá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ haidu a máa kan aṣọ àwa obìnrin kí ni ká ṣe fọ́ọ̀l tẹ̀síbùhù fún mọ̀tàkìrìsùhù bìlmà ó ní kó fọwọ́ ha kúrò kó ṣe wá fomi fọ́ fún mọ̀tàndàfù kó fọwọ́ gbó fún mọ̀tòsọ́lì fi kó wá fi kírun kó dárúkọ ọṣẹ wọ́n dẹ̀ ní nǹkan tó jọṣẹ táwọn náà máa fi ń fọṣọ láyé tiwọn tó ti yé sì náà torí pé yorùbá máa padà síbi kílẹ̀ rí ẹ̀sìn sọ alẹ́ rẹ̀ tí ó le koko a ní wọ́n san aṣọ yẹn ni wọn ò fọ́ fífọ̀ sí ni wọ́n ní ká fọ́ fífọ̀ náà ni àwọn àpò ní fíkì òkà fún tó bá ti fi omi ṣàn án tó ti yé sì náà náà wọlé hadith aisha àti pé ìyàwó aisha náà sọ ó ní kánat ìṣìdáná tahib. nínú wa a máa rẹ̀ tí ó ṣe nǹkan oṣù tó bá wá ṣe tán ثم تقترف الدم من ثوبها عند طهرها فتكفله وتنضح على سائره ń tó bá wá ṣe tán ibi tó bá ti wá rí àpá aṣọ àpá ẹ̀jẹ̀ haiba yóò fi ọwọ́ ha yóò dẹ̀ fi omi fọ́ ẹ̀ńdà tó rí ha nígbà tó bá ti ṣe mọ́ra pàtàkì ló wọ́n tó ń dá àlàsà èrè yìí. yóò wá fi omi lásán fọ gbogbo ohun tó bá tún ṣẹ́kù lára aṣọ yìí tó mọ̀ tó sọ́lé fi yìí á sì fi aṣọ ọ̀hún kírun. so pẹ̀lú gbogbo bóun náà ṣe sọ ká fọwọ́ gbó ká fọwọ́ há ká fomi fọ́ kò dárúkọ nǹkan kan tó ń jẹ́ ọṣẹ. fún mi rà وإذا أرادت المرأة أن تستخدم عودا أو غيره لتزيل الدم أو أن تغسله بالماء والصابون من المنظفات من المنظفات وهو àhsàn. ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan ẹni tó bá wá rò yí pé ìyẹn ò tó fẹ́ yàtọ̀ sí gbígbón òun tún máa mú brush àbí nǹkan tó jọ old bí igi táwọn náà máa ń gbẹ́ nígbà míì láti fi bu aṣọ tán bá rí pé stubborn kó tún wá fi sọ̀bùn ọṣẹ kún un ó ní àlékún dáadáa ni ṣùgbọ́n kò sínú tọ́lọ̀ ń fẹ́ bí wá. ó ní lẹ́yìn eléyìí ولحديث أم قيس بنت محسن قالت سألت النبي عن دم الحيض يقول في الثوب قال حكيه بدلع واكسليه بماء وصدر أني انتدك سويته أني في أشيكو أوناني نعم، حديث كان في مكتو جوشيوة نوي في أم قيس يقول نبا توم بيري النبي ني حكيه بدلع فوها كوفو ونومي ó wá mẹ́ńsàn wọ̀ sídìrì sídìrì yẹn kẹ̀dẹ̀rẹ́ ó dúró fún ọṣẹ òun náà máa ń fi wẹ̀ fún òkú láyé àti. but àgbọ́yé tí wọ́n ní láti lo gbogbo àwọn hadith míì tó wáyé lórí bá a ṣe máa fọ ẹ̀gbin kò mú sídìrì sínú ni wọ́n ti gbọ́ pé eléyìí tó fi kún bí yìí istihbabu ni kì í ṣe kó jẹ́ ọ̀ràn ọ̀yàn wàláhùn àlọ́. tafhir sẹ́wọ́b mi bọ́ọ̀lù rọ̀bìyà. number one. Number two ó ní báwo ni ká ṣe fọ aṣọ títọ ọmọdé bá bà ó ní yukfel mimbolil gaari wàlúrashu mimbolil gulam tó bá jẹ ọmọbìnrin ni yukfel àáfomi fọ tó bá jẹ ọmọkùnrin yorashu kò ní ìdíkà fọ kákan bomi sọwọ káwọn sí ààyè ibi títọ yẹn bá bà ní. ọmọ tó ti jẹun àbí tí ò tí ì máa jẹun kódà tó bá jọmọ òòjọ́ hmm. ìtọ̀ tó bá tọ̀ ẹ̀gbin ni a ní láti fọ̀ ọ́. ọmọ ọkùnrin lópin hmm. ìgbà tó bá jẹ́ pé ọyàn nìkan ló ń mu tó bá dá wa lójú pé ìtọ̀ ẹ̀kan aṣọ wa kì í ṣe ẹ̀gbin ṣùgbọ́n ká fomi wọn ká máa fi kírun. Hmm. ìkẹta pàtùwẹ́rù sẹ́wọ́ mílíọ̀nù mẹ́bì tí màzí yóò bá kan aṣọ ńkọ́ ó ní nípa wípé maziyu jẹ́ nǹkan tó máa ń sábà ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ jẹ́ àtàkìf fi tàkìlì rí mìíràn ṣára torí pé ó jẹ́ nǹkan tó máa ń ṣẹlẹ̀ sáwọn ọkùnrin láti ìgbàdégbà àwa rí ìlú kókó mọ́ wa látara pé ọlọ́run ọba ó fẹ́ ìdẹ̀kùn fún wa bó tiẹ̀ jẹ́ pé àwọn àfa sọ pé ẹ̀gbin ni ó ní a rí ẹ̀rí pé wọ́n lè bomi wọn. يكفي أن يرش الثوب بالماء في مكان المذي لحديث سهل بن حنيف أنه كان يلقى من المذي شدة وعناء تري صحابك تسويك آه، مذي من سبا داولا مكوكو فقال النبي كيف كيف آه، كيف بما يصيب الثوب؟ فقال للنبي اوصفوا جيشا لك يا رسول الله èmi tí mo máa ń sábà experience seminal fluid kí ni kí n ṣe ànábi wa sọ fún pé yafik anta akoda kafan minma ó tó fún ẹ pé kó o bu omi sí àtẹlẹwọ kan fatan dáṣubíhi sọba kó o wọn lórí aṣọ ẹ hẹ́sù sára anahu qad asọ́ọ̀bà ìyẹn ibi tó bá rí i pé màdìyí yìí ó tàn ṣùgbọ́n mo fẹ́ fi kún wípé àwọn àfa kan ò gba ipe ká bomi wọn àyè mazid wọn ní nabsu tá nàbí lónà hadith yìí tá a fà yìí tú sí pé ká bomi wọn yìí àwọn àfà mú ẹ̀rí wá pé ó ló ń bò míì tí ò túmọ̀ sí fífomi wọn tó ń túmọ̀ sí fífọ̀ therefore èyí tó fi ọkàn balẹ̀ jù nípa maziyu náà ni pé nígbà tó ti dájú pé ẹ̀gbin ni ká pomi fọ́ ìtọ́ ọmọdé lọ́kùnrin ìyẹn kì í ṣẹ̀gbin la ṣe ní ká bomi wọn ṣùgbọ́n mazíì tó dájú pé ẹ̀gbin ni ká fomi fọ ṣùgbọ́n àkàbòun ṣe sọ sínú tirẹ̀ mo dẹ̀ ní láti fi kọ́mẹ̀ntì yẹn kún. ìkẹ́ni tapir veil sobelmara aṣọ obìnrin tó bá gùn tó ń wọlẹ̀ báwo wọn ni wọ́n ṣe ní ká fọ̀ ọ́ ìyẹn jilbab mo rò pa ti ṣàlàyé ẹ̀ láàrin kan wípé kí jilbab obìnrin kó gùn kó bo ẹsẹ̀ méjèèjì ìyẹn ló ṣọ̀ràn ọyàn kó nírù kì í ṣe ọ̀ràn ọyàn ṣùgbọ́n wọ́n bí léèrè ó dẹ̀ gbà wọ́n láàyè pé ó lè gùn kó nírù ẹ dápọn ẹgbẹ́ orí dáadáa ohun tá à ń sọ rèé èyí tó jẹ́ wájib tó jẹ́ ọ̀ràn ọyàn ni pé afẹ́kíjì báàbù yín ó bo ẹ̀yìn ẹsẹ̀ méjèèjì ó mì pé irú bàtà fẹ́ wọ̀ àfẹ́ rí ṣé ń gbọ́ mi ṣùgbọ́n lẹ́yìn pé ó gùn ó bo bàtà méjèèjì èyí tó tún máa ṣọ́kù tí wọ́n ń pè ní veil tí wọ́n ń pè ní irú jilbab wọ́n bí léèrè umu salama ni mo rántí pé bínú hadith kan pé ẹni títí ẹ bá tún wá gùn kọjá báyìí ńkọ ó ló lè gùn ṣùgbọ́n kó má kọjá gígùn ìgúnwọ́ kan tó ti yé la ṣe níbẹ̀ ni àwọn àfáà ni jilbab obìnrin lè gùn kó máa wọlé òun náà wá bí léèrè pé tó bá gùn tó bẹ́ẹ̀ á máa pẹ́ gbìn so àfáà yìí wá ń wá kí làlàyé lórí ẹ̀gbin tí wọ́n ló ń kó yẹn pé kí láà máa fi fọ̀ ọ́. ṣé gbogbo ìgbà tí ó mú yẹn bá ti ń jáde tó ń darí wọlé ni ó máa ṣọ̀ràn ẹ̀kún pé lọ́ọ́ máa sókè jù bá bẹ̀ bí? ó wá rárá. ìgbà tí ó mú béèrè pé bó o ṣe sọ pé yóò máa kan ìtọ̀ sírò hó máa bà á tó bá ti wọ́n lè bí léèrè wípé tó bá jẹ́ pé ibi tó gbà kọjá ààyè ìtọ̀ni tí ò mọ̀ ń kọ́ tó bá jẹ́ àkìtàn ni tí ìgbẹ́ lè wà ń bẹ̀ ń kọ́ ìdáhùn yìí náà fún ọ. torí pé náà ń béèrè kò sọ a máa kó yẹpẹ̀ ó ní a máa ó ní um, tó bá gba tí ń jẹ́ ibi tí nǹkan ẹ̀gbin bẹ́ ń kíbi tí ò ti sí ẹ̀gbin kó máa fọ̀ yẹn mọ́. tó ta bá kàn wá wò yìí pé òkè torí pé tí la ṣe fẹ́ fọ́ ààyè ọ̀tọ̀ ṣùgbọ́n kò ní í jẹ́ torí ipa rò pé ilẹ̀ ò tí ì fọ́ mọ́ tó ẹni tó bá rò pé ilẹ̀ ò fọ́ mọ́ tó ohun tó ń sọ ni pé n tà nábì mú wá ń ṣe kí ni o kò tó òun ó dàbí ẹni tí wọ́n ló ṣe tẹ̀yẹ́ mọ̀ ó fi kírun nígbà tó kírun tó ṣe àtàlámà omi wá dé ó wá ní òun máa tóun yẹn kí àwa abilé rẹ̀ pé kí ló dé ó ní à kò lè dàbí ní tó ń sọ ni pé ní táwọn ẹbí fi jíṣẹ́ fóun kò tó òun. wọ́n ní bẹ́ẹ̀ náà lẹ́nu tó jẹ́ pé ńgbà tó lọ ọkọ̀ àbí tó lọ yàgbẹ́ òkúta mẹ́ta táwọn ní ká lò àbí tíṣù pépà tó ń rọ́pò òkúta òun ló rí lò pé kò sómi. ó wá ṣe léyìí tán ìgbà tó mi wá dé ṣètánì kan wá ń dá láàmú pé irun tó kí yẹn wàá lọ tún kí o torí pé òfomi sun abẹ́lẹ̀ ẹ̀kan omi dẹ̀ ti dé ń sìn àwọn àáfàá nígbà tánàbì júwe kálò òkúta mẹ́ta kí ló sọ ó ní àjìzá àhóhùn ó ló ti tó fún un tánàbì bá ní nǹkan tó fún wa tẹ́mi bá ń sọ fún wa pé kò tó ẹ jẹ́ ká mọ̀ pé ròyìn ròyìn yẹn ṣètọ́n ló ń dà wá ó fẹ́ ba ẹ̀sìn wọn ní ká tì í dànù pé tánàbì bá ló tó ta nìwọ láti ní kò tó so bẹ́ẹ̀ náà ni ká ṣe máa dá wọn lóhùn tí wọ́n bá ń da yín dúró pé ń mú aṣọ yín wọlé ẹ̀dúpẹ́ fún wọn ẹ̀yin náà wá fàlàyé fún pé ànábì ti yí kó ó ti jẹ́ kó yí wa pé tá a ti kọjá níbi tí o ti yóò máa fọ mọ́ kò sí nǹkan tó ń tiẹ̀ lójú nù yẹn. náà ìkarùn-ún tọ̀tọ̀hír asọ̀lẹ̀nàl yes ẹlòmíì ò máa béèrè wípé kí ni ìdí tí jilbab ṣe láti ẹ̀tí kọjá ẹsẹ̀ wa débi pé yóò nírù kò sí nǹkan méjì ju pé wọ́n bi àmì tó dẹ̀ fún wọn yọ̀ǹda. àwọn tí wọ́n béèrè kí ni wọ́n rí wọ́n ń fáyà pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan tóbìnrin bá ń gbẹ́sẹ̀ sókè tó ń sọ̀kalẹ̀ jìlbáàbù máa ń ká sókè àdẹ̀fẹ́ rí nǹkan kan nínú àwọn nǹkan tẹ́ fi ṣọ̀ṣọ́ tó ti yé ń sìn afẹ́ kí jìlbáàbù kó gbogbogbò ọ̀ṣọ́ yìí ń jẹ́ pé àwọn ọkọ yín nìkan la fẹ́ kẹ́ fi hàn. sọ tó bá wá jẹ́ pé à ń lo jìlbáàbù kò gbogbogbò àwọn nǹkan yìí tán á mọ̀ kù díẹ̀ káàtó. now gbogbo èyí tá à ń ṣe ń sìn à ń lo à ń ṣe gbogbo ẹ̀ kò pa àwọn eléyìí rẹ o torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ń páyà pé òun á máa ṣubú kò mọ́ra láti ilẹ̀ nǹkan kan la ṣe ń lo ká má rò pa àwọn ọ̀rọ̀ yìí rẹ rárá ẹni ọlọ́run bá ní kí tiẹ̀ lè gùn bẹ́ẹ̀ òun ló dáa jù ọlọ́run á fi rọ̀ kí ni ká fi fọ̀ yẹn ṣó ní dandan ni ká bomi fọ̀ yẹn náà wọn ni rárá nígbà tó ń sọ ó ní ìdájà ahadukumul masjid tẹnikẹ́ni nínú yín bá dé mọ́ṣáláṣí ó ní fọlìkọlìbìnà àlẹ́ yìí ó ní kó wọ abẹ́ bàtẹ́ wọ́n yóò mú bìhìmà fọ ìrọ̀ àkọ́bàtà tó bá wá rẹ́gbẹ̀ lábẹ́ fọlìyẹmsáhù bìl àrùd kó fi gbólẹ̀ tó bá ti fi gbólẹ̀ kó fi kírun fún mọ̀lẹ́fọ́lẹ̀ fìhìmà ẹlòmíà wá bí ilé rè wípé ẹgbẹ́ wo lẹ́ ń sọ ṣé bí ìgbẹ́lẹ̀ ní kò fi gbolẹ̀ àwa náà dẹ̀ dá lóhùn pé bẹ́ẹ̀ ni ẹni tọ́lọ́wọ́n bá rántí wọn ò gbàgbé pé bàtà máa ń tẹ̀gbẹ́ mọ́lẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ó wá ń sọ fún wa ó ní àwọn yahudi innal yahud la yusalluna fi ni alihim fakhalifuhum aw kama qal ó láwọn yahudi wọn kì í fi bàtà wọn kírun ó ní ẹ̀yin ẹ yapa sí wọn ẹ fi bàtà yín kírun so ẹlòmíì lè má gbọ́ nínú wa wípé súnà fààyè ẹgbà wá ká fi bàtà kírun kò sí problem pẹ̀lú ẹ̀ rárá ṣùgbọ́n ní ìdàlàyé àlàyé tó ní ìdùnnà ni wípé number one tá a bá débi tá a ti kírun yẹn ká mẹ́tọ̀ yìí pé awo bàtà yẹn awo abẹ́ ẹ̀ pé kò sẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ sẹ́gbẹ̀ẹ́ bá wà ká rìn síbi tí ẹ̀pẹ́ wà ká fi bolẹ̀ kò ń ṣe dandan pé ká fomi fọ́ àlàyé kìíní nìyẹn ìkejì wa ni pé àwọn àfa kan fi kún nínú àwọn àfa ìgbà wa yìí wọ́n ní lóòótọ́ ni súnà fààyè ẹ̀gbà wá táwọn ò ṣe èméjì wọ́n ní ṣùgbọ́n mọ́ṣáláṣí ayé òjíṣẹ́ ńlá ó yàtọ̀ sáwọn mọ́ṣáláṣí wa ń sìn wọn kì í tẹ́rọ̀bù sáwọn mọ́ṣáláṣí ìgbà yẹn ìyẹ̀pẹ̀ ilẹ̀ báyìí náà ni la fi ń kanu hadith kan yìí pé nínú tó fi dá òru rẹ̀ lẹ́tọ̀ kọ́ndìrì mọ̀ ni pé wọ́n ló lálàá wípé nìkan nú àwọn òru ọjọ́ mẹ́wàá àgbẹ̀yìn ramadan yẹn èyí tó jẹ́ ilẹ̀ lẹ́tọ̀ kọ́ndìrì ń bẹ̀ òun lálàá yìí pé òun ṣe sùjúùdù sínú àgbàrá omi sínú ẹrọ̀fọ̀ wọ́n wá nítorí bí mọ́ṣáláṣí ẹ̀ ṣe rí ńgbà náà ọlọ́run aṣọ hajj nírọ̀rùn fún gbogbo wa wọ́n ṣe prototype ilé ẹ̀ mọ́ṣáláṣí ẹ̀ pẹ̀lú bó báwọn sọ̀rọ̀ bá ṣe describe ẹ̀ wọ́n fi amọ̀ wọ́n fi ṣe prototype ẹ̀ kan gbé sí mìíràn ọ̀nbẹ tí wọ́n máa lọ wò ó. now torí pé mọ́ṣáláṣí yẹn inú gúdú ni kò sí pọ́ sìmẹ́ǹtì ẹ̀ tó ti yé pẹ́ni bá tiẹ̀ máa wà kò ní ju nǹkan kan bí nǹkan bí ewé dàbínú tó jọ bí ewé ọ̀pẹ ló máa wà ń bẹ̀. àwọn àfáà wa ni nírú ibẹ̀ yẹn wíwọ bàtà wọ mọ́ṣáláṣí kò lè fónira bá anybody. wọ́n ní ṣùgbọ́n gbàtígbà ti yí tá à ń tẹ gbogbo ẹ̀ yìí kì í ṣe change. ṣùgbọ́n táwa bá fẹ́ lò ó torí àwọn tó pọ̀ jù àwọn jọ̀mọ́ làwọn tí ò àwọn dẹ̀ ń sá fún pé bá yé wọn bó ṣe yé wa kì í ṣe problem bó torí pé yé wọn á máa fa kí ṣọ́gọ̀b ìkórìíra ẹni kó máa ṣẹlẹ̀. ó kódà ó lè máa bí kíjà máa ṣẹlẹ̀ káriwo máa sọ nínú mọ́ṣáláṣí wọ́n ti gbé ẹrú ọlọ́run kan jáde mọ́ṣáláṣí nítorí ẹ̀rí ní vi tó ti yé now wọ́n tẹ̀ tó lóòótọ́ òun á mẹ́rin wá wọ́n á dẹ̀ sọ pé àwọn yìí ṣe bẹ́ẹ̀ mọ́ṣáláṣí tàwọn àwọn ò sọ pé kò sínú hadith àwọn àfáà yìí wá ní nítorí eléyìí a máa fi kọ́ra wa pé súnmọ̀ ni ṣùgbọ́n a máa tẹ̀ mọ́ra wa létí pé tí mọ́ṣáláṣí bá rí bá a ṣe sọ fáwọn mọ́ṣáláṣí rí yìí wọ́n ń tẹ́rọ̀ wọ́n ń lu pílẹ̀tì ẹ̀ nǹkan kan wípé àìwọ bàtà wọbẹ̀ kò dín nǹkan kan kù nínú ìbádà wa ṣùgbọ́n tá a bá wà láwọn ààyè tá a ti láǹfààní àti wọ bàtà tí ò ní jẹ́ kó kó anybody ní ìrora ká lò ó kí wọ́n fi ní good example kan tí wọ́n bá léèyàn jáde láyé afẹ́ kírun tí wọ́n pa ẹ̀ńbára fún ìpínlẹ̀ ṣùgbọ́n nípa pé súnà bàtà wíwọ̀ tí o ti sọnù ẹ máa ráwọn èèyàn ní tàwọn òtún àbá bàtà fún jẹ̀nàza ìmáàmù gan ní ọ̀pọ̀ bọ́ tiẹ̀ so ẹ̀yin tẹ́ bá wá pè nínú sáfù yẹn tẹ́ ẹ̀ bọ́ bàtà yín àwọn kọ̀ọ̀kan máa wò yín wò pé ṣé kìí ṣe pẹ́ fẹ́ bá àwọn àwọn jẹ́ so nírú àwọn àyè yẹn à á lò ó láti fi ta súnà yẹn jí ṣe rí kéèyàn ṣe súnà onílàdá títa súnà tó ti kú jí ládàá tìyẹn kì í tún ṣẹgbẹ́ pa ṣe súnà ìtumọ̀ títa súnmọ̀ jí ni pé súnmọ̀ kan táwọn èèyàn ti àbí tí wọn ti ọmọ pé exist rárá àwọn àfáà wa kà á wọn bẹ̀rẹ̀ sí ní lò ó látara wọ́n ń lò ó èèyàn mọ̀ pé a kíní yìí máa ti fẹ́ sọnù mọ́ wa lọ́wọ́ ọlọ́run ló fà yìí ṣàánú a ti mọ̀ example kan àwọn wo la mọ̀ pé máa ń dá irun àwọn ṣùgbọ́n a rí inú rárá ànábì lọ́lọ́run ò fẹ́ ká fàtú ó lẹ́yìn tọ́lọ́run bá ní kó ewu sínú islam ó ní yóò máa jẹ́ ìmọ́lẹ̀ fún níwájú ọlọ́run ọba so ewu kì í ṣe nǹkan tó ń ṣàwá lójú ṣùgbọ́n fún wa nígbà láàyè pé a lè dá ẹ̀yẹ súnà gbà wá láàyè ká dá ẹ̀yẹ bàbá abubakar rọ́dí aláwọ̀ ánú nígbà tó gba islam ànábì ní ẹ lọ dá ìrún ẹ ṣùgbọ́n ẹ má fi kọlọ black dá ẹ̀yẹ torí ìyẹn máa fake àwọn èèyàn so ẹ ti kọlọ míì kì bá jẹ́ yẹ́dì ìbàjẹ́ red ìbàjẹ́ yellow whatever colour you choose especially uh, yellow and red sunna support yẹ tá a bá kọ́kọ́ ké tá a bá rà àfa tó ṣe á ní àà ah, ah, ṣáàfà yìí mọ́ mà ṣùgbọ́n gbà tá a rà àfa ńlá tó ṣe é àwa náà wá rántí pé ah, ó wà lápọ̀ọ́lẹ̀ lóòótọ́ ṣe rí tá a bá máa tàwọn súnmọ̀ yẹn jí bẹ́ẹ̀ sì ṣe ń pòórá jù bẹ́ẹ̀ lọ generation after generation tó bá yá àwọn kan ò ní rántí pé nǹkan kan ti ń bẹnu súnmọ̀ mọ́ káwájú ẹran yín létí ànábì ní tọ́wọ́ àwọn àdìkẹ́yìn ayé kọ́lọ́n tó palẹ̀ ayé rẹ́ ó nígbà kan ń táwa ń yìí àwọn kan ò ní ti ṣe ń kí ni ó ní wọ́n máa sọ pé àwọn gba torí pé àwọn máa ń táwọn baba ńlá àwọn máa ń sọ ẹ̀sìn á ti sọnù sísọnù ẹ̀ díẹ̀díẹ̀ náà ni nínú súnà táwa bá fi ọmọ wa wọ́n lè sọ bíi márùn wọ́n lè sọ bíi márùn nù akú twenty generation àwọn ọmọ tí wọ́n ó lè kú mẹ́ẹ̀ẹ́dógún díẹ̀ díẹ̀ tí n tànà bí sọ yẹn tí a fi ṣẹlẹ̀ ṣùgbọ́n torí ti sọ fún wa ó nígbà dáadáa àtìgbà búburú ó máa gbaṣẹ́ lọ́wọ́ ara wọn ni àwọn èèyàn ó sùn lọ́ngbà kan wọ́n gbàgbé súnà ọlọ́run ó tún kọ́ àwọn ẹni rẹ kàn dé wọn á tún ta súnà jì àwa wá fẹ́ ká wà nú àwọn tọ́lọ́run fi tají ló fi jẹ́ pé èyí tó bá ti darí sí ara súnà ni táwọn èèyàn kì í lò a fẹ́ lò once in a while ọmọ ah, ẹ tún ṣe ni ànábì náà ló ní ká ṣe a sì fẹ́ kí súnà òde ntáyé gbàgbé anílàdà pàṣẹ súnà anílàdà pé ata súnà yẹn jí gbogbo ẹni tó wá rí báwo aṣọ tóun náà ń ṣe á máa gba commission tí commission kankan bá ń bẹ tí ẹ kéèyàn máa sá pé òun ò gbọdọ̀ máa ní irú dáadáa báyìí ni mo bẹ ọlọ́run fẹ́mi àtẹ̀yìn kọ́lọ́run ṣe ọlẹ́ni tí ń ṣe súnà tí ń ta súnà òjíṣẹ́ ńlá jí torí pé bó ṣe lè wù kílẹ̀ ayé dùn tó àbí bó ṣe lè wù kó kan tó ìgbà díẹ̀ láà ló ibi tá a ti máa pẹ́ jù inú sàárè ni nǹkan téèyàn ń nínú sàárè là ń kọ́ra wa yìí ọlọ́run bá kò rọ́ fún wa kó rọ àwa náà fún kó jẹ́ kárí lò a máa dáni dúró níbàyí láti lè gba questions wa kí n tó gba numbers mo hand nǹkan kan tí mo ní máa yẹ̀wò lénìí òun náà ni question ṣáà lè fi àníyàn kan pa ìbádà méjì pọ̀ tí n bá fẹ́ ṣàlàyé léyìí sí ẹ lè má ráyè questions o. Ah, the visiting the coming Friday. Coming Sunday rather. Ọ̀tọ́ yẹ ká yanjú ẹ̀. Ẹ ká lè mọ nǹkan tá à ń gbà lérò lábala yìí. Àwọn ìbádà kan wà téèyàn máa ń ṣe mọ̀ wípé ṣó ní ká ṣe lẹ́ẹ̀mejì fápèjúwe ìsìn ẹni tí ọkọ́ sòtì mọ́jú. Ṣé àpò ní láti wọ gúúsùlù? Irú gúúsùlù kí ló máa wẹ̀? Jánábà bíi ó tún wá rántí pé juma lè ní tó dẹ̀ fẹ́ lọ kírun juma ṣe àpé fún juma èèyàn ní ìdìwẹ̀ ṣéwẹ̀ méjì ni kó wẹ̀ ní abẹ́yọ kan àwọn nǹkan tó jọ yẹn kí ni nǹkan táwọn àfa sọ ń pẹ́ àlàyé rẹ̀ wọ́n ní oríṣi méjì ní ìbádà àwọn ìbádà kan àtọ́npè ní wọ́sílà kìí ṣe kìí ṣe àwọn fúnra wọn la gbà lérò ṣùgbọ́n àwọn la máa ń fi ṣe àtẹ̀gùn lọ síbi ribada mi, example yẹn àlùwàlá ṣíṣe tẹ bá wò ó a máa ń ṣàlùwàlá láti fi ṣe rìbáàdà ni a máa ń ṣàlùwàlá láti fi kírun ṣé àwọn ìbádà tó wá jẹ́ wọ̀sílà yìí ṣé wọ́n fi nǹkan kan yàtọ̀ sí àwọn ìbádà tí wọ́n jẹ́ maksud ìyẹn ni pé àwọn ìbádà tó pé àwọn gangan ni target èwo la lè combine àníyàn kan fún irú wọn méjì èwo la lè combine. wọ́n ní ìbádà míì bíi zuhur kíkí bíi magreth kíkí a lè fi wé àlọ́àlá ṣíṣe à ń ṣàlọ́àlá orí magreth ni a kí magreth orí ìbádà míì ṣé ń gbọ́yé a kí ìṣá orí ìbádà àwọn fúnra ara wọn ni tá jẹ́ tẹ́lẹ̀ ìbádà ṣùgbọ́n àlọ́àlá à ń ṣe láti lọ fi ṣe ìbádà míì ni wọ́n ní so ìdájọ́ pé ṣáà lè combine ìbáàdà méjì pẹ̀lú àníyàn kan ó máa dá lórí pé ìbáàdà tá a fẹ́ ṣe yẹn ṣé wọ̀síìlà ni àbí maksud tó bá jẹ́ wọ̀síìlà nǹkan tá à ń fi ń ṣe àtẹ̀gùn lọ síbi ìbáàdà míì wọ́n ní bẹ́ẹ̀ ni a lè combine àníyàn méjì lórí ìbáàdà yẹn ẹ jẹ́ wá fún yín lẹ́gbàmpùs àwọn ìbáàdà tá à ń sọ yìí. ká ní mo fẹ́ kí sọ̀látù bùhá láago mọ́kànlá àárọ̀ sọlátù dùhá sọ̀nà ọ̀yàn ni náfìlà ni ṣé mo ní ìdàlùwàlá mo wá ṣàlùwàlá fún un ìgbà tí mo ṣàlùwàlá fún un àsìkò zuhur tó mo fẹ́ kírun zuhur ṣé dandan ni kí n ṣàlùwàlá mi ṣe ẹni tó bá rántí pé sọlátù dùhá kì í ṣọ̀ràn ọ̀yàn mo kí mo ṣàlùwàlá fún sọlátù dùhá zuhur wa tó mi ò ní láti tún àlùwàlá mi ṣe ó ti ń sọ pé òun gbà yìí pé àlùwàlá tí mo fi yan náà fílà ó ṣe ti kí ọyàn ká tiẹ̀ wá ní àlùwàlá tí mo tiẹ̀ ṣe yẹn gan nígbà tí mo ṣe kò tiẹ̀ jọ́ràn yàn lé mi lórí mo kàn ṣe é ṣe mustahabu ni ṣé ń gbà táyì láwa tó ṣé ó máa ṣọ̀rọ̀ pé mo ní láti lọ ṣàlùwà láwọ̀ràn ọyàn báyìí pápẹ̀júwe ká ní èèyàn lọ tọ́lẹ̀tì ń sìn ó wá dé àsìkò orun kankan ò tí ì wọlé ṣàpálùwà ló ti jọ́ràn yàn fún un ó kàn wá di tá a rí i mo kàn láì láti máa wà ní àlùwàlá torí pé ìyẹn náà ní ládàá tiẹ̀ àlùwàlá tó fẹ́ ṣe nírú situation yẹn yẹn ni àbí náfìlà náfìlà ni ó wá gbọ́pọ̀ ìrúngbà tó di two ṣó níìdì láti tọ́lọ̀ aláìní ìṣe wọn ni rárá wọn ni torí pé ìbáàdà tó bá ti jẹ́wọ̀ síílà kò ń ṣe dandan ni pé kéèyàn separate e, a lè fàníyàn méjì a lè fi kó irú wọn papọ̀ another example um, ìwẹ̀ gúúsùlù fẹ́ni tó súnmọ́bìnrin ìwẹ̀ gúúsùlù fún ìrùn jùmọ̀ ìwẹ̀ gúúsùlù fẹ́ni tó jẹ́ pé ó ṣe háìbà tán àlàyé tó kéré wà lórí ìyẹn tẹ́ ẹ bá wo mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sí nǹkan kan tí kan fi yàtọ̀ sí kejì bákan náà la ṣe ń wẹ̀ wọ́n àìbẹ́ẹ̀kọ́ the only difference náà ni àníyàn tí wọ́n máa ti wájú wọ́n ní bí ẹ̀fọ́ tó bá jẹ́ pé bákan náà la ṣe ń wọ mẹ́tẹ̀ẹ̀ta ìkélé kejì kẹta wọ̀nyí wọ̀sílàdẹ̀ ni wọ́n wọn ń ṣe ìbáàdà téèyàn ń target fúnra wọn à ń fi wọ́n prepare fún ìbáàdà míì ni wọ́n ní tán bá jọ wọlé sígbà kan náà a lè combine àníyàn láti ṣe wọ́n mò ń bọ̀ afàlàyé kan kún un nǹkan tá à ń sọ rèé ìjọ jimoh la wà ọkùnrin súnmọ́yàwó ẹ̀ ó dàbí pé ilẹ̀ mọ́ òun ti wẹ ìwẹ̀ jọ̀nàbà at the same time òun fẹ́ wẹ ìwẹ́ júmọ́ ó lè mú àníyàn wá pé ìwọ lọ́hùn mo fẹ́ fi ìwẹ́ yìí wẹ jábà kúrò lára mo tún wá fi àníyàn yìí máa kùn àwọn àfáà wa ní ó máa ní ládàá méjèèjì nípa pé ó dàníyàn méjèèjì ìkíní kejì kẹ̀dẹ̀rẹ́ wọ̀sílà ni wọ́n jẹ́ nínú ìbáadà ẹjọ́sàgbọ́yé tí ò bá wá dàníyàn méjèèjì tó bá jẹ́ pé ẹyọ kan ló dàníyàn nínú méjèèjì kí ni ìdájọ́ ẹ̀. wọ́n ní tó bá dà níyàn júmọ́ pápẹ́jùwe kò dà ní pé òun fẹ́ fi wọ jẹ̀náàbà ó wá dà níyàn júmọ́ wọ́n ní automatically jẹ̀náàbà tó wà lára ẹ̀ ó ti wà abolished pẹ̀lú pé ó ti wọ gúúsùlù ṣùgbọ́n láàdá ìkan ló ní kò ní láàdá kejì torí pé ànábi ni innamal amal bin niyat gbogbo iṣẹ́ tá a bá ti dà níyàn ẹ̀ àní láàdá iṣẹ́ yẹn. ṣùgbọ́n nípa pé ìmọ́ra ni bálùwàlá tá a ṣe fún náfìlà bóun náà ṣe jẹ́ mọ́ra tá a ní láti rìpíìtì àlùwàlá nígbà tí irun ọ̀ràn yẹn wọlé ìmọ́ra tóun náà ṣe tó ń jẹ́ húsùlù fúnjọ́ jimọ̀ ó kó jánábà kúrò lára ẹ̀ ṣùgbọ́n kò ní ládẹ́ni tó pa àníyàn méjì pọ̀ wọ́n ṣe ń bẹ̀ wáyé pé àkọ́kọ́ ohun tí wọ́n fẹ́ ká túnṣe nínú iṣẹ́ wa òun làníyàn mímọ ọmọ àníyàn ṣe èèyàn máa fi ń kọ́ lọ́wọ́ ọba nípa òjíṣẹ́ ńlá sọ́lọ́láhu alayhisalam ó ní mankana maridan aw ala safar kutiba lahu ma kana ya amalu sahihan muqima ó lẹ́yìn tó bá jẹ́ pé ó máa ń ṣe ìbádà fọlọ́wọ́n ọba nígbà tó dápé lára táàrí ò tíì ṣe é tó bá di páàrẹ̀ ṣe àbórìnrìn àjò ìrìn àjò yìí ò jẹ́ kó lè máa rí nǹkan yẹn ṣe ẹ máa wo bọ́lọ́wọ́n ọba ṣe rọrọ̀ tó ọlọ́lọ́run wà á ní ẹ̀yin màláìkà iṣẹ́ tí ẹrú yìí máa ń ṣe nígbà tára ẹ̀ yá ní àsìkò báyìí ẹ máa kọ́ ládẹ̀ sílẹ̀ fún un. ni wọ́n ṣe ní ta bá fẹ́ sùn ká máa láníyàn pa fẹ́ jí fún kẹ̀yàmù lé kí láníyàn pa fẹ́ jí fún tó oorun bá wá gbé wa lọ pé pé wọ́n ti ń pòrun àṣùbà ká tó jí aníláàdá pé àdàníyàn ẹ̀sùn ọlọ́run ọba kẹ́lẹ́ wọn bọ́lọ́run ọba ṣe kẹ́ mùsùlùmí tó láti ṣe wọ́n tó bá jẹ́ wọ̀síìlà tí wọ̀síìlà yẹn nìkan ni máa twitch lénìí tó bá wá di coming city máa wá twitch ìdàkejì ẹ̀ ìdàkejì ẹ̀ ní pé ìbádà tí kì í wá ṣe wọ̀síìlà fàpèjúwe ìrun rúrò rákà mélòó ni rákà mẹ́rin ìrun asr rákà mélòó lòun náà rákà mẹ́rin kí wọ́n á ní òkè mo jẹ méjèèjì òun wá fẹ́ fi àníyàn méjèèjì kí òpó mẹ́rin tí wọlé wọn ni kò wọlé but tí n bá ní kẹ́ ṣàlàyé ẹ̀ kí làlàyé ẹ̀ ẹ lè má ràá làyé ṣe so a fi eléyìí a fi mọ ní èyí yìí báyìí wípé tí ìbádà bá jẹ́ wọ̀sílà tí kìí ṣe ìbádà téèyàn ń target fúnra rẹ̀ èyí tá à ń ṣe láti lọ fi ṣe ìbádà míì ni wọ́n la lè combine àníyàn méjì lórí ìbádà kan so lágbára ọlọ́run ní coming fitting in two weeks time a yanjú abala kejì so màá gba questions yín báyìí this is a quarter to one. number one ẹ bá fún ọ mike ẹ tọ́ mú kí a ti sàlẹ̀ kí n tó gbàgbé àwọn ẹrú ọlọ́run kan ní kí n bá wọn kéde fún wa pé fọ́ọ̀mù àwọn tó fẹ́ lọ sí hajj lọ́dún yìí wọ́n ló ti ń jáde ní àwọn tó fẹ́ bá stéètì lọ pé àwọn tá a bá nílẹ̀gbẹ́ẹ́ àbáwá tá a gbà láníyàn kọ́lọ̀ ń jẹ́ kó ṣiṣẹ́ fún gbogbo wa wípé ọ̀sẹ̀ kan péré náà fi ń ta fọ́ọ̀mù yẹn síta ẹ jẹ́ ń sojú tó ń bẹ̀ fún yín gọ́ọ̀mẹ̀ntì kò lè fẹ́ tẹ fọ́ọ̀mù síta fún nǹkan téèyàn ń tún dídí ìgbésẹ̀ ayé múra fún kó wá jẹ́ pọ́sẹ̀ kan péré wọn máa ní kan fi ta fọ́ọ̀mù tó ń ṣẹlẹ̀ ní tó ń ṣẹlẹ̀ rèé kẹ́rin mọ̀ pé ní tó ti bá mùsùlùmí aburú ni kọ́lọ́n bá wa tún ṣe ṣe rí fọ́ọ̀mù hajj ẹlòmíì ò ní lọ sí hajj gbèsè ayé ẹ̀ ọlọ́run ló ti ń ẹ̀jọ̀ wọ́n wá ní fọ́ọ̀mù ẹ̀ jáde ṣùgbọ́n kan péré àwọn kan á lọ gbà sọ́wọ́ wọn á fowó lé e tó tó bá ti ṣèkéde ẹ̀fọ́ sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ kan yẹn ó di pé kẹsẹ̀ máa rí ta ni mo lè rí tó ní fọ́ọ̀mù yẹn lọ́wọ́ àwọn tó máa tún ta wọn ti rà sọ́wọ́ táwọn tó wá ń di ètò iṣẹ́ hajj tán bá rí báyìí wọn nàìjíríà corrupt àìní corrupt nàìjíríà báwo ló ṣe fẹ́ rí kò possible torí àwọn àfáà ló wá ń di ètò hajj táwọn àfáà bá rí báyìí ká má wulẹ̀ sọ pé ìbèrè lọ́n corrupt mọ́ tó mo sọ fún yẹn so ṣùgbọ́n àwọn tó ní kí n ṣèkéde àwọn kọ́ ló wà nídìí ẹ̀ o àwọn kàn ní information ni wọ́n ń ṣe information yẹn pẹ̀lú wa wípé ọ̀sẹ̀ kan péré ló wà láwọn tó fẹ́ ra fọ́ọ̀mù yẹn tó fẹ́ tètè sọ fáwọn parents wa kan bá ní láti gbà wọ́n tètè lọ gbà kó tó di pé wọ́n máa fowó kú náà. aleykum salaam lórí ọmọ tradition wa ok láti ok bisimilah ọmọ kan tá à ń pè ní contribution kẹ bisimilá. aleykum salaam. ọlọrun ṣe dáadáa fún yàtọ̀. àmì àti ẹ̀yin náà ẹ ṣe. ó dẹ̀ pé ẹ miss àwọn kọ̀ọ̀kan papọ̀ nígbà tí ẹ̀ ń lọ. ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ pé mani that is farm àbí. wípé kì í ṣẹ̀gbìn. bẹ́ẹ̀ni. so at a point ẹ tún wá nípa ní láti fọ́ pẹ̀lú ọṣẹ àmì pẹ̀lú ká fọ́ pẹ̀lú omi. ṣé o sọ bẹ́ẹ̀? bẹ́ẹ̀ni. irọ́ ṣé bí ẹ pé méjèèjì ta ti pre sexual um, yield. See, so at a point. Uh, okay jazakila tó bá jẹ́ pé mo sọ bẹ́ẹ̀ ẹnu jíṣẹ́ tí mi rán mi o manilu kì í ṣẹ̀gbin títí manilu láti ẹ̀ ti ṣàn án ju pé tá a bá ṣàn án a ṣàn án torí pé àfẹ́ kó wa lára ni a lè fọwọ́ ha dànù a lè nù dànù kì í ṣẹ̀gbin ṣùgbọ́n preseminal fluid ẹ̀gbin nìyẹn ìyẹn ní ìdí sí pọ̀ jazakila ọ̀fẹ́ rẹ̀ yes. Mm ta ló ní nọmba one lọ́wọ́. sáwọn aleykum salaam. question mi ni pé nǹkan kan mm. rújú sí mi. bisimilah. mo wo fídíò clip kan. naam. mùsùlùmí lẹni yẹn ó kú. so àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn wá wọn fẹ́ sin ṣá. tògbà tó wá débi tó máa ti sin wọn wá gbé òkú ẹ sínú sàárè. all of it ọ̀n ìdìbò o all of it sọ di méjì òṣèbẹ̀rẹ̀ sí ní jáde nìyẹn nínú sàárè yẹn àwọn tó wá fẹ́ sí yẹn tán hàn tẹ̀sí ìdẹ̀yẹ̀ pẹ̀lẹ́ wọ́n wá pariwo wọ́n sáré gan wọ́n ṣàṣàkúrò níbi graveyard wọ́n á ní máa béèrè pé kí ni I don't really understand ṣá pé kí ni Islam rí sí that thing tó ṣẹlẹ̀ yẹn. well àkọ́kọ́ náà èmi ò sọ pé òótọ́ ni fídíò mi lè sọ pé rọ́ ni possibilities méjì ló ní lọ́wọ́ fiction ó dẹ̀ lè jó òótọ́ tó bá tó bá kí ló lè fi jó òótọ́ ni pé àwa ti ríròyìn pé kò sí nǹkan kan tó ń jẹ́ nǹkan olóró tọ́lọ́hún ò sínú sàárè fáwọn ọ̀tá ẹ̀ tó ti yé ṣùgbọ́n ṣé nǹkan tá à ń fojú rí ni that's another thing once in a while a máa ń gbọ́ àwọn nǹkan tó jọrú eléyìí àwọn kan tiẹ̀ ṣẹlẹ̀ níbi tá a máa ń rò pé ibẹ̀ lòdodo ṣẹ́kù sí láti saudi tó ti yé a gbọ́ kéèsì àwọn kan yẹn náà wà lórí net tí wọ́n ní wọ́n fẹ́ sí ìyá kan bọ́ ṣe ń gbé sínú sàárè ní gbogbo aṣọ yẹn di dúdú ìní nígbà tá a bá ní wọ́n ti dáná tíná ti kú everything turn black so wọ́n lọ́mọ ìyá yẹn bẹ̀rẹ̀ sí ní sunkún and wọ́n ṣọ́ àwọn àfáà tí wọ́n fẹ́ sí lórí eh, youtube pé wọ́n nígbà táwọn bi ọmọ ìyá yẹn léèrè pé kí ló lè ṣẹlẹ̀ wọ́n ní ìyá àwọn kì í kírun tó fi jáde láyé ṣé ti yé now adẹ̀gbọ́ kan tó ló ṣẹlẹ̀ ní nàìjíríà náà ní north ìtẹ́ sàárín mùsùlùmí nìyẹn wọn lóbìnrin yẹn kú wọn fẹ́ sí somewhere in plateau state gbà sí tán débi tán fẹ́ sí sí ilẹ̀ ibi tán bá ṣe ń gbé sílẹ̀ báyìí koríko yẹn gbiná ni débi pé gbogbo wọn sá kúrò ní beragan megadi beragan gan wọn ló fi ṣẹlẹ̀ pé òun ò mọ́ ìyẹn sì wà lórí ṣé facebook mo ti kà yẹn àbí no no no no ó mú gan-an pépà kíní kan one software magazine ló gbé yẹn so tọ́ba láwọn nǹkan báyìí ń ṣẹlẹ̀ ìhà tá a fẹ́ ká kọ sí ni pé ó ṣeé ṣe kó jẹ́rọ́ ó ṣeé ṣe kó jẹ́ òótọ́ ṣùgbọ́n possibility kó jẹ́ òótọ́ torí plan nẹ́bì ti sọ fáwa wípé ọlọ́run pèsè àwọn nǹkan olóró sínú sàárè ìfọ́ta òun ni kì í ṣe páà ń jẹ́rìí pé èyí ó dá wa lójú pé òótọ́ ni rárá nǹkan tá à ń sọ fọ́ nìyẹn tó clear so in other words àwa ò retí kí wọ́n sọrú ẹ̀ fún wa ká tó mọ̀ pé ẹ̀ wà. question number two. aleykum salaam wa rahmatulah. àwọn èèyàn méjì kan náà ń jiyàn ọ́n ń ṣàríyànjiyàn lórí ọ̀rọ̀ kan. ẹni yẹn ó ó ti ọ́n ṣe súnà ó sì wẹ̀ jánábà ó wá kírun. ìkejì wá sọ fún pé. òyìn wá sọ fún pé òun màtí ìwé tó fi kírun òun wá níyẹn pé òun òun gbàgbé pé bóun jẹ́ ṣe kírun yẹn irun òun wà valid ìkejì ni pé òun ò gbà gbọ́ ṣàjọ lórí ẹ̀ bàtà wá gbé dọ́dọ̀ tèmi ní kọ́kọ́ pé lórí ẹ̀ nà. ò valid á padà lọ kírun lẹ́yìn tó bá wẹ̀ nǹkan tó kàn lè sọ rèé ká ló àwọn èèyàn kírun ìgbà tó òun wá rántí pé òun ò tí ì wẹ jọnábà òun nìkan ló lọ dá nǹkan ẹwẹ kò pé àwọn ẹni yẹn jọ pé á gbogbo ẹ lọ máa tún òun yín kí so ìdájọ́ táwọn àáfàá mú wa ni pé nígbà tẹ́mi ti wẹ tèmi kúrò nílé mo dẹ̀ ṣàlùwàlà ìmáàmù tó kírun kan tó rántí pé òwe jọnábà òun ni kó lọ tún nǹkan ẹwẹ á dẹ̀ tún ràn èkì ṣó ti yé but ẹni tó ti parí ìrun kó tó rántí là ń sọ yìí ẹni tó wà lórí ìrun yẹn tó rántí kí ni kó ṣe á járun yẹn á lọ wẹ̀ẹ́ kò jù bẹ́ẹ̀ náà lọ. yes question number three. asalaamualeykum. ṣẹ́yìn number three. Ah, kì í sábà gbà á àìjẹ́ bẹ́ẹ̀ àníkò rí question kan náà bí wọ́n mú. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. na àwọn èèyàn mẹ́ta kan ló ń jiyàn lórí issue courtship. naam. sísà kan ni bọ́dà wa bá pé òun fẹ́ fi ṣaya. Naam. Sister yẹn ò dẹ̀ ready. Naam. Not because she's not ready but because her parents are not ready. Okay. So bọ́dà I was sọ well, okay kó sì ní sùúrù maybe about two years bóyá tó bá ti wọ school tí àwọn parents bá ti aláwẹ̀ pé wọ́n máa wá fún um, níkà. Naam. So ẹnì kejì wá sọ pé ah but that is still courtship since it is still um, between the two of them since they still put it in their mind. Now, so I was actually confused. Okay. Not sure if it is actually courtship or yeah. not. That says um, there are different kinds of courtship. Nah. And I said, well, let us bring it to Ustaz. Let's ask. Jazakallah. Ẹ ṣe sísá mi. Ṣé mo boyfriend girlfriend relationship? Ẹ mọ̀ ẹ́ dáadáa. Ṣé mo pé ohun tó ṣe ní boyfriend girlfriend relationship náà ni pé àwọn òbí rẹ̀ ò tí ì fọwọ́ sí i? Àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni. So tó bá jẹ́ pé ẹni tó ń ṣe ẹni tó wọ jìlbáàbù ni bọ́dà tó ń ṣe òun náà ní wọn gbọ̀n kí ló fi yàtọ̀ ṣé aṣọ tá àwọn ẹni mú yàtọ̀ ní àbí ẹlẹ́mìn tó wà nínú ẹ̀ ìsèǹpì ni kò torí bẹ́ẹ̀ ṣe tọ̀rọ̀ ń fì ẹni sísà ẹ láwọn òbí òun ò tí ì rẹ́dì àbí òbí gẹ́fẹ̀ náà ò tí ì rẹ́dì wọ́n lè ṣe gẹ́fẹ̀ẹ́ gẹ́fẹ̀ẹ́ fọdún mẹ́wàá káwọn òbí jì sára láti pé kí ilẹ̀ ṣe o àwọn òní sọmọ fún eléyìí bẹ́ẹ̀ náà ni ti bẹ́ẹ̀ tó lóun fẹ́ fẹ́ ó mú un ó fẹ́ fẹ́ sísà náà ó fi ó ìfẹ́ ọ̀pọ̀ lọ sí hálùkọ̀ ṣéèkù kan kò jà àwọn òbí ọlẹ́ nírú ọ̀pọ̀ làwọn ń fẹ́. so ọdún méjì mẹ́ta tó fi bára wọn nìyẹn gbóni àkáǹtì oníkàkọ́ sí bẹ́ẹ̀ ṣètọ́nì ò ní fi wọ́n sílẹ̀ wọláhì kò pọ́sibù kò fi wọ́n sílẹ̀ tí wọ́n bá tẹ̀ ní igi tìró wọlé tìró èyí tí ò tó bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ àtẹ̀júmọ́ wọn á jọ sọ̀rọ̀ lọ́bìnlọ́bìn lórí fóònù àwọn nǹkan tí ò kó máa wáyé tó ti yó ṣẹ́rẹ́ ńtọ́lọ́mbà ti ṣàánú tó bá ti gbọ́ yí pé súnà ni pé káwọn òbí kán lọ́wọ́ sí i kówọn àti bọ́rà tó máa bára àwọn lọ ọlọ́run ti ṣàánú ẹ̀ so kówó àwọn tí ò tí ì gbọ́ yẹn níwò pé òun ti fìyàn jù wọ́n lọ so nǹkan tó yẹ kí bọ́dà yẹn ṣe ni pé kó lọ mú sùúrù ìgbà tí àwọn parents sísà fi ní àwọn rẹ́dì láti yọ̀ǹda ẹ̀kọ́ kọ tọ́lọ́run bá ní kí bọ́dà yẹn ṣì ní interest kó padà wá rí apply ṣẹgbọ́ so courtship courtship làwọn kan ń pè é boyfriend girlfriend relationship làwọn afá pè é táwọn òbí ò báyìí tí ì ṣetán so ká má jẹ́ kó wáyé ìzákìlá ọ̀kẹ́rà. question number four. Salaamaleykum. Aleykum salaam wa rahmatulahi wa barakatu. Nípa ọ̀rọ̀ títẹ sọ ní jọkọ̀ ẹnìkan wá ń ṣàlàyé pé tí èèyàn bá gbé zobo tàbí kùnú tí èèyàn bá gbé kalẹ̀ tó bá ti ferment nípa ó ti di ọtí náà nìyẹn. Kì í ṣe tó bá ferment, but tó bá fàyàn. Ṣọgbọ́n kì í ṣe gbogbo ń tọ́sà mi ìjọba ń pààyàn ògì máa ń kọnà ó àbí fermentation náà kọ ni kọ̀kọ́ ń pààyàn ṣùgbọ́n yìí tó bá wá notice láàrin ọpẹ́ tó ń bá mu ògì kíkan òun máa ń ta bíọ́bíọ́ <laughs> so kó má lè rìn mú tí ògì lòún ṣáà mu so àwọn àfáà ni nípò tí ń ta bíọ́bíọ́ látara kúrú yẹn ó ti dọtí fóńtọ̀ òun yẹn ṣé ń gbọ́ síta so kì í ṣe gbogbo ń tó bá kọ lọ tí ìbọ̀ gbogbo ń tó bá ti pààyàn ọtí ni kódà tó bá jẹ́ pé originally nǹkan halal ni for that particular person ó máa di haram fún yes question number five. ẹ wo nǹkan tẹ́ni yẹn tí wàá fi sọ ni pé kí ni tán bá fi ń ṣe ẹmu yẹn ni pé bó ṣe. bó ṣe ń process ẹ. ẹ nípa immediately tán ṣe yẹn gangan pé ó ṣì ó wà láwọn láti mu pé bọ̀ tó bá wà ńlẹ̀ náà tó bá pẹ́ yẹn òun ló fi di pé ó fi di ọtí tó ń pààyàn tó ń pààyàn lára. ok máa yàtọ̀ ẹ̀ rí ẹ bá wa ṣèwádìí mọ́ wípé ṣé ẹmu tó bá ṣe produce ṣé kì í pààyàn. ẹ bẹ́ẹ̀ ni ẹyẹ sẹ́ni ìtàn máa ṣe natural immediately tó bá ṣẹ̀ṣẹ̀ wà jáde níbi pam. ní ìgbà tó kì í pààyàn nǹkan tí máa ṣàlàyé fún yóò bó ṣe ń pẹ́ńlẹ̀ sí ipò a á máa lókun ṣẹ́ǹdé mi yé bó ṣe ń pẹ́ ńlẹ̀ sí bẹ́ẹ̀ ni a máa lé sí mi tó bá jẹ́ pé èyí tó ṣẹ̀ ṣe freshly ó nílò láti lùgò mẹ́ta kó tó bẹ̀rẹ̀ sí misbehave èyí tó bá ti pẹ́ ńlẹ̀ kó tó parí ìgò kan ti máa bí ìyá rẹ̀ ṣé oyún sùn difference tó wà nìyẹn but kì í ṣe pé kò ń pààyàn tó bá ṣẹ̀ ṣe so nǹkan tó bá ti wá jẹ́ pé nature ẹ̀ tá a mọ̀ ní wípé kó pààyàn ní nature ẹ̀ àìpààyàn ẹ̀ ló strange ọtí mi unlike ogi kó má pààyàn ní nature tiẹ̀ pípààyàn tiẹ̀ ló strange ṣé ǹ gbọ́yé hmm. so èyí tó bá jẹ́ pé kó pààyàn gan ni nature ẹ̀ káàtì ẹ̀ má fi kan ẹnu kódà pẹ̀lú pé freshly made ni dèpòdépò káàtì ẹ̀ wá ní àkókò tí ìbẹ̀rẹ̀ sí ní pààyàn torí pé nature ẹ̀ tá a mọ̀ kó pààyàn ni. ẹgbẹ́ ṣe clear sísà number six. Sorry, láti pín nǹkan tí mo dáhùn yẹn. sẹ́rí ẹsẹ̀ fẹ́ ni ẹ wí pé bóun ṣe ń rò pé ẹmu tuntun ò kí ń pààyàn yẹn àwọn kan wà tó yẹ pé pé ara wọn gan ò mọ ọtí mọ tó bá mú ògùn mẹ́wàá gan wọn sì but àwọn ò ní fún wọn ní torí pé orí ìkọkànlá ni tó misbehave pé máa ibi tí ti máa yọ ni pé nǹkan bá ti pè intoxicant by its nature so kò dìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní ti kéèkì èèyàn kó tó jẹ́ haram. ẹjọ sọ gbọ́ dáadáa pẹ́ lè ṣàlàyé fẹ́ni ẹ̀rọ kó náà lè understand àníyàn ẹ̀ lè da kó jẹ́ pé òun kàn ń lo free pot láti fi compare ní ẹ̀ wá mu láti bẹ̀ pé wọ́n ní àwọn àpáàsọ pé gbogbo tí wọ́n ti ń pààyàn lọ́tí kò dìgbà tó bá dé level pé ń pa ẹni yẹn kó tó jẹ́ haram torí pé nature ẹ̀ fẹ́ ń lọ pé pààyàn ni so kájìnà sí i. Yes, number six. Asalaamu alaikum sir. Aleykum salaam wa rahmatulah. Mo kí Asri tán jọ kan. Naam. Ẹsẹ̀kẹsẹ̀ tí kí n tan àlùalá mi wá já. Naam. Mo ti wá gbàgbé àwánú mọ́tò mọ́gùbì wá tó. Mo wá kí mọ́gùbì. Iṣẹ́ iná ọ̀gbà mo tún kí. Áfà iṣẹ́ mo wá rántí pé àlùalá mi já nígbà tí mo kí Asri tán. Ṣé gbogbo ohun yẹn pẹ̀lú gbàgbé ṣó ti rí? ìgbà tẹ kí àsìn yẹn tẹ rántí lọ ṣàlàlá kẹ tó kí bàtí kí tán tẹ tó rántí pálọ̀ àlá yín já ok but ìgbà tẹ rántí sí. mo ti kí tọ́tàlì àlá tó já. ok magrib lẹ wá fi àlọ́ àlá yẹn kí. nínú mọ́tò ẹ mo kí inú mọ́tò. ìgbà tẹ wá kí magrib tán lẹ wá rántí pé. a ti kí ìṣá ìgbọ̀n. ẹ ti kí ìṣá ìgbọ̀n. ìgbà kí lọ ọ̀fẹ́ràn. ó yẹ kẹ́ mọ́tòjà àti ìṣàn méjèèjì náà fàlọ́ aláṣì tó ti yẹn kó yẹ tẹ̀tù kí now question number eight number number six. Assalamualaikum. Question tèmi ni ẹni tó bá ń ta ọjà. Ẹni tó. Tó ń ta ọjà. Náà pé àwọn èèyàn ń ra ọjà lọ́wọ́ ẹ̀. Okay. So wọ́n wá ń jẹ́ lówó. Okay. Ọ̀ní san owó yẹn. Naam. So ẹni tó wá mú ọjà lẹ̀ pé òun fẹ́ wá ra ọjà. Naam. Bóyá ó ra ọjà yẹn wá san bí ìdá kan nínú ìdá mẹ́ta. Naam. Ìgbà tí yẹn wá rí mọ́ wá wò pé sáìsì owó tó san kóun bá múlẹ̀ kóun ta ìyókù ṣé nǹkan yẹn kú. Okay, Màá bẹ̀rẹ̀ pé rírọ̀ wá wípé kájà nítorí tọ́lọ́run. Ó dà pé a ti sọ̀rọ̀ díẹ̀ lórí ó ṣe gbèsè ó ṣe gbèsè ọlọ́run má jẹ́ ká bá gbèsè pàdé ọlọ́run ọba o kò sí kékeré gbèsè o tó ti yé kò sí kékeré gbèsè òjíṣẹ́ ńlá sọ́lọ́lá àṣẹlám ó ní mẹ́ta lẹ̀ṣẹ̀ rẹ́ǹbọ̀n láyọ̀ fà ẹ̀ṣẹ̀ kan wà ẹni bá gbé déwájú ọlọ́run kò tiẹ̀ sí fà ń tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ ẹni kí ni ṣíṣe ẹbọ sọ́lọ́run ọba kú kọ́lọ́ má jẹ́ kó tọ́ sí wa ó ní wọ́n rẹ́ǹbọ̀n láyọ̀ tẹ̀rẹ̀kì ó lẹ́sẹ̀ kan wà ọlọ́run kì í ṣe àmójúkúrò ẹ̀ torí pé ẹ̀tọ́ ọmọ ànábì ádámọ̀ kan ni ìyẹn náà ni bíi ká jara wa lówó ká ṣàdéhùn ká yẹ ẹ́ ká sọ̀rọ̀ ẹ̀yìn tó ti ń sìn gbogbo nǹkan wọ̀nyí ẹni tá a fi pa lára tó bá déwájú ọlọ́run tó complain ọlọ́run á ní kí wọ́n bù iṣẹ́ rẹ wá fún un wọ́n ní tó ń tọ̀wọ́ bá níṣẹ́ rẹ mọ́ wọn ni ó da ẹ di díẹ̀ nu ẹ̀ṣẹ̀ ẹni tó jẹ ní ráìtì yẹn ẹ dì í ru ẹni tó jẹ ẹ́ tó máa ṣe déédéé ẹ̀tọ́ ẹ̀ tí wọ́n fi dùn láyé tó fi jẹ́ pé ẹni tó gbé ẹrù ńlá déwájú ọlọ́run tó rò pé iṣẹ́ rẹ̀ òun pọ̀ nígbà tí wọ́n bá fi fún lágbájá tó bú ní díẹ̀ tọ̀hún tó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ní díẹ̀ èyí tó jẹ lówó gbé owó ìṣeré ọmọdé ló rà tí ò sanwó ẹ̀ wọ́n á fi pin tán á rí i pé kò ní nǹkan kan lẹ̀ mọ́ àwa dẹ̀ ní iná má wa bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ẹ máa try àwọn nǹkan tí kì í bá ti pani lébi kò yẹ ká jẹ gbèsè ẹ̀. ṣé ń gbọ́ kí ló dé tákàǹtì fi rí bá ebi ní láti gba ìrẹsì ìyẹn ṣe kiri tó bá jẹ́ pa ni lọ́kàn ńgbà tá owó yẹn ò lọ́wọ́ ni ẹni tá a jẹ lówó pẹ́ kó máa wa kiri àwa ló yẹ ká fi fóònù lé kiri pé torí ọlọ́run ọ̀la ma promise àdéhùn yẹn mi sọ báyìí tí ọ̀pọ̀lọpọ̀ máa ń complain ni pé àwọn èèyàn ò ń àdéhùn yẹn rárá kò so èyí tí sísá wa béèrè ká bá wa ládéhùn pé ẹ bá mi tọ́jú nǹkan báyìí ẹ jẹ́ káwa tó ní ká tọ́jú máa béèrè pé wo ṣé èèyàn lè máa ṣojú kòkòrò particular thing tó rò pé tó bá pẹ́ wọ́n á fẹ́ tàfẹ́lò òun fẹ́ kán bá òun tọ́jú ẹ̀ dìgbà báyìí fẹ́ni tó fẹ́ tajà bá wà pé dìgbà báyìí yẹn ó rọ̀ òun lọ́rùn fún kí ìpàdé yẹn dìgbà yẹn ṣùgbọ́n tí ò bá fi táìmù kankan sí tó kàn ní ẹ bá mi tọ́jú ẹ̀ táwa náà la ti gbọ́ ó yẹ ká kàn sí ká tó tà á torí àdéhùn ni ó tẹ yín lọ́rùn lẹ́sọ pé àbá tọ́jú ẹ̀ ẹ̀dọ̀ tí ẹ̀ ń gbọ́ mi dáadáa so láti ilẹ̀ ní káwa ti máa sọ pé mo lè bẹ́ẹ̀ tọ́jú ẹ̀ tọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì lẹ́yìn ìyẹn èmi náà ní ìdòwò yẹn so èyí tẹ́ béèrè yẹn tó bá jẹ́ pé ńgbà tẹ́ni tó lọ́jà yẹn ń ṣàdéhùn kò wúlẹ̀ béèrè pé jìgbà wo amúsùrù ni o ṣùgbọ́n tó tọ́ ni pé kó ti béèrè pé jìgbà wo nǹkan bá òun tọ́jú ẹ̀ kọ́lọ́n ṣàmójú kúrò fún wa chapter kan tó nìyẹn òwò ṣíṣe ọjà títà lágbára ọlọ́run wẹ́rẹ́wẹ́rẹ́ àmàdébẹ̀ now question number. Number seven. Number seven. Number eight. Aleykum salam. Ẹ̀tọ́ máìkì yẹn, ẹ̀tọ́ lókè àti ìsàlẹ̀. Asalaamualeykum. Aleykum salam wa rahmatulah. Ẹ̀jọ̀ Ustaz, ó fi intention ni mo fẹ́ bèrè. Lórí intention. Ṣé ká máa fi wẹ ìwẹ̀ ní? Náà, Jazakallah khairan. Ṣé situation tó bá jẹ́ pé èèyàn fẹ́ wẹ Jánúbà àti Júmà? Náà tí èèyàn dẹ̀ ní àníyàn yìí pé èèyàn fẹ́ wẹ mm. èèyàn fẹ́ wẹ méjèèjì bẹ́ẹ̀ èèyàn gbàgbé ẹyọ kan mm. láti dà níyàn ẹ̀ bí ah. mo gbọ́dọ̀ sọ pé sọ pé ẹyọ kan nìyàn dà níyàn ẹ̀ ládé ẹyọ kan ló máa gbà in a situation tó wáyé pé ó gbàgbé janaba ó wá wẹ juma. ìyàtọ̀ tó ń bá ọkùnrin rẹ̀ in fact ká ní mo mi ìrántí kan laptop mi mo fẹ́ kabi táwọn afa ti ń dáhùn question yìí síta nínú fatawa sábàkẹ́ ìsìlámíyà ni. èyí tẹ́ ìbéèrè gangan náà fi ṣe example wọ́n ní jẹ́ ọjímọ̀ ni ìyàwó dẹ̀ fẹ́ wẹ jọ́nàbà ó wá dàníyàn jùmọ̀ kò wá rántí dàníyàn jọ́nàbà ṣùgbọ́n àwọn description ìrún ìwẹ̀ jùmọ̀ àti pé gbogbo nǹkan tí à ń ṣe nù ti jọ́nàbà náà ni à ń ṣe nù ẹ̀ títí wọ́n ní ó ní láàdá ìwẹ̀ jùmọ̀ jọ́nàbà tó wà lára ẹ̀ torí pé gúúsù yẹn ti wáyé tó dẹ̀ complete ó ti yọ jọ́nàbà yẹn lára ẹ̀ ṣùgbọ́n kò ní láàdá àníyàn ìwẹ̀ méjì ládàá ẹyọ kan ló nítorí pé àìdàníyàn ò ní jẹ́ kó ní ládàá ẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣe déédéé ẹ̀ tó ti rí pé ó ti jẹ́ kí ìmọ̀ra bá a. ọjọ́ ṣe clear. ṣé tó bá jẹ́ pé ó gbàgbé yẹn náà the same thing náà ni ládàá ẹyọ kan ló yìí máa gbà. bẹ́ẹ̀ náà ni aláwọ̀ àlọ́ ọlọ́run lè wá ṣàbójúkú ògùn nígbàgbé o ṣùgbọ́n ìkan tó dáa lójú ni pé ìkan ló dà níyẹn ìkan ló máa gbà ládàá ṣùgbọ́n tó fi àníyàn méjèèjì wẹ́ ìyẹn lọ́kàn balẹ̀ pé bẹ́ẹ̀ ni ó ní méjèèjì ṣe. Now, question number. aleykum salaam ẹ jẹ sọrí lẹẹkan tí mò ń ka àwọn ìwé yẹn mẹta ni mo mention ti haida ti janaba ti juma èyí tó sì kẹrin ni ti wíwọnú islam tó ti lé ìkarùn-ún ti wíwọ̀ fún òkú the same procedure náà ni bákan náà ni now. asalaamualeykum. aleykum nọmba kí ni nọmba nine àbí eh. nọmba eight bísímìlà. mo fẹ́ bẹ̀rẹ̀ pé ẹni tí ó parí jìmá. tí kò ti ṣe gúúsù tí kò ti wẹ̀ gúúsù. láàrin àsìkò tó múra láti wẹ̀ gúúsù àìsàn wa dé. kò dẹ̀ tí wẹ̀ gúúsù jàmbá. ṣé ó máa dìlé ó máa wẹ̀ pọ̀ àbí á wẹ̀ pẹ̀lú jàmbá. jẹ́rẹ́ kí n la ọ̀kẹ́rẹ́ ẹ jẹ́ ká dáhùn ẹ̀ pẹ̀lú nǹkan tá a kọ́ lẹ́yìn yìí. a sọ yí pé tí ìbáàdà tó bá jẹ́ wọ̀síìlà nǹkan tá a fi ń ṣe àtẹ̀gùn lọ síbi ìbáàdà míì wọ́n ní example àlùwàlá àti ìwẹ̀ wípé a lè pa àníyàn méjì pọ̀ bó ṣe jẹ́ pé tá a bá ti mú àníyàn ìkan wá ó lè rọ́pò ìkejì bọ̀ àní níláda méjèèjì ẹ̀yin wá ní janaba àbí àti kíni àti haida ìbá ti lọ fẹ́ràn lọ́dọ̀ àwọn àáfàá tí wọ́n gbà wípé a nídìí láti tú un bá a ṣe máa rẹ̀ fún haidọ̀ kò yàtọ̀ sí bá a ṣe máa rẹ̀ fún janaba àbí ó túmọ̀ sí pé tó bá ti wẹ gúúsùlù yẹn ó dúró fún kan nínú méjèèjì ó ẹyọ kan kò ní ládàá kejì ṣé nǹkan yóò lù ọlọ́dọ̀ àwọn àáfàá tí wọ́n ní rárá ọ̀ràn yẹn ní kákí orin yẹn tí mo bí lérè tẹ́ ẹ sọ yìí pé rárá kò mẹ́fẹ́ sì kéèyàn tún ro kó tó lè ṣe dẹ́lkún ṣẹ̀dídán mo ní ẹ̀yin dẹ̀ mọ̀ nípa ẹ̀ ẹ̀yin lẹ́yìn lórí obìnrin ní lórí obìnrin. nǹkan táwọn afáàfọ̀ sọ ni pé ànábì ni kó gbó dáadáa tẹ́ ẹ bá ti ló pọ́síbù ó máa túmọ̀ sí pé kò sí àtọ̀ ń gbà yẹn láàrin bá a ṣe ń wẹ̀ fún jánábà àti bá a ṣe ń wẹ̀ fún haiba so tó bá ti má níyàn kan wá ó bọ́ nínú ìpèjì ṣùgbọ́n pípa níyàn pọ̀ ló lè fi rí ládàá méjèèjì. nǹkan tí mo bẹ̀rẹ̀ ni pé ọjọ́ tí ẹni yẹn tó fẹ́ wẹ̀ jánábà ni haidọ̀ ṣẹ̀ṣẹ̀ dé o. ìjọ tó fẹ́ wẹ̀ haidọ̀. jánábà. tó fẹ́ wẹ̀ jánábà. ni haidọ̀ ló ṣẹ̀ dé. ló ṣẹ̀ṣẹ̀ dé. àbí ló ṣẹ̀ tán. kò tí ì tán. ọ̀kẹ́ náà ẹ wá ń bèrè fún yín pé tó ní láti wẹ̀ jánábà àbí kó kúkú dúró. títí di èyí. ọ̀kẹ́ ọ̀kẹ́ àkọ́kọ́ náà ni pé tó bá lóun wẹ̀ jánábà nígbà tó ń ṣe haida lọ́wọ́ ṣé nímọ̀ra kò nímọ̀ra náà. bọ ustaz ṣé àwọn fà ṣé wọn yà pẹ̀lú lórí ẹ̀. bẹ́ẹ̀ ni yàtọ̀ mi wà lórí ẹ̀. àwọn kan wà sí pé èèyàn máa wọ ẹja nọ́mbà yẹn kúrò. bẹ́ẹ̀ ni ìpẹ̀lú tó wà lórí ẹ̀ ṣe ń bọ́ awo kí ni ẹ̀rí tó support yẹ tó sound ààrẹ rí tó sound bàtí yàtọ̀ mi wà lórí ẹ̀ yes lórí question kan tí yàn bẹ̀rẹ̀ láti pé lórí ẹ̀hún ká máa ṣe ẹ̀hún tá bá fẹ́ wọlé àṣàrù tá bá fẹ́ wọlé. ẹni pé. Oh, nínú máa yẹ̀ wò mi wọ́n ti bá yín ṣẹ̀kẹ̀ i'm very sorry about that. question number nine. Thank you. Ẹ̀ẹ́dẹ́gbẹ́ náà rọrùn. Assalamu alaikum, èmi ni Sẹ́ẹ̀. Aleykum salaam wa rahmatulah. Ìbéèrè mi ni tí èèyàn bá fẹ́ márì. Tóbìnrin bá fẹ́ fẹ́ tọkùnrin bá fẹ́ fẹ́ obìnrin. Ṣé obìnrin yẹn ní ṣó um, lè sọ fún ọkùnrin yẹn pé òun máa ní pé kó ṣe pé òun fẹ́ rí rìsọ́ọ̀tì àwọn test àyẹ̀wò kan bíi hepatitis àti hiv kóun tó lè gbà yẹn kan. Then kejì ni pé same question tó bá jẹ́ pé ọkùnrin yẹn ti marry tẹ́lẹ̀ so ó wá fẹ́ fẹ́ another wife ṣé ní wife yẹn ní ó ní láti ó lè sọ fún pé òun ní láti mọ um, hiv hepatitis àwọn méjèèjì ọ́ ìyàwó tó wà nílé ṣé ó ní a right láti sọ fọkọ ẹ̀ pé òun ìyàwó tó fẹ́ fẹ́ wálé yìí o i have to know her hepatitis status àti hiv pẹ̀lú àwọn nǹkan míì especially tó bá fẹ́ nǹkan fẹ́ fẹ́ yẹn bóyá ó ti wà sexually active in pé bóyá ó ti wà married tẹ́lẹ̀ wípé kó tó lè fẹ́ òun ní láti mọ̀ because i rí mo i mo rí pé ní ó yàtọ̀ sọ́dọ̀ wa bíbá àwọn òyìnbó wọ́n máa ń sábà béèrè àwọn tó ń lágbọ́yé wọ́n máa ń sábà béèrè gan-an wípé um àwọn ní láti mọ àwọn status yẹn àwọn eh, a particular group tí mo wà sister kan ó jẹ́ health practitioner mashallah they are very wọ́n wà ní on the right part of the game ó wá sọ she was not saying the importance of knowing some of these status especially the hepatitis wípé ó common ju bá a ṣe rò lọ wípé so wọ́n bá béèrè but ẹ mọ̀ pé nǹkan tó máa mí ni pé tí ọkọ ò bá dá lóhùn ó máa súnmọ́ ìyáálé tó wà nílé and tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ wọ́n máa wà compromise àwọn sísà kan dẹ̀ sọ pé ó ṣẹlẹ̀ sáwọn bẹ́ẹ̀ ni pé ọkọ àwọn fẹ́ lòmíì àṣẹ sísà yẹn ní a particular disease ọkọ wa kó wá fáwọn àwọn náà ní so àwọn míì máa sọ pé àwọn ò ní jẹ́ kọ́kọ́ yẹn súnmọ́ àwọn tó ò bá rí status ẹ̀ tó fẹ́ fẹ́ wálé or otherwise. jazakallah khairan àkọ́kọ́ náà ẹ jẹ́ kí n mú <clears throat> ìdáhùn láti ibi àwọn nǹkan kan táwọn àáfàá sọ débi tí mo lè dáhùn ẹ̀ mọ́ ibi tí ipá mi ò ká màá wá ní kẹ́ ẹ lọ́mi lára tí n fi bá ń ṣèwádìí. ẹ rántí pé láyé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ẹnìkan fẹ́ fẹ́ arábìnrin kan tó wá sọ fún ànábì tó jíṣẹ́ ńlá ń bi léèrè pé kó lọ wò ó ṣe rántí obìnrin yẹn jẹ́ ara mẹ̀dínà ara àwọn àǹsọ̀ ànábì wa ìdí tó ṣe ní kó lọ wò ó ni pé wọ́n máa ń sábà ní nǹkan kan lójú àwọn dẹ̀ ní àwọn kan àfa kan ní ẹ̀dá ojú ni so àwọn àfa lọ hadith yẹn láti justify eh, fífẹ́ check genotype fẹ́ni tó bá ní òun páyà wípé òun ò mọ̀ bóyá group òun àti group ẹnì kejì ó máa bára mu àbí kò ní bára mu lópin ìgbà tó bá jẹ́ wípé eh, àwọn méjèèjì ni wọ́n jọ agree wípé àwọn ti rí ewu wà ń bẹ́ẹ̀ bọ̀tí máa ní àwọn gbé àlẹ́tọ̀ láti fún pé wọn lè ṣe márèèjì yẹn ṣé ń gbọ́ brother as sister as wọ́n dẹ̀ ní máa ní àwọn gbé a gbọ́dọ̀ sọ pé ìmánì wọn ò ní í gbé orí àwa kọ́ la dá wọn ṣùgbọ́n àìní jẹ́ kí wọ́n wò ó a ní ìdẹ̀rí tá a máa fi kọ́ fún wọn làwọn afáàfin ni táà nábì bá lè rí fáì nìkan pé kó lọ wò nípa àrùn ojú pé èyí tó serious jà àrùn ojú lọ definitely ẹ̀rí wà ń bẹ̀ fẹ́ni tó bá fẹ́ wò ó ẹni bá dẹ̀ lóun fẹ́ fi imani gbé àsọkóṣeṣe bẹ́ẹ̀. borrowing from that màá ní gbogbo àrùn tó bá jẹ́ pé technology ó ti jẹ́ ká ní means tá a lè fi confam ẹ̀ tẹ́nìkan bá ń páyẹ̀ lára ẹnìkejì torí báwùjọ ṣe rí ó dà pé àti ẹ̀ ti discuss nǹkan tó jẹ́ mo sọ é tọkọ̀ sọ́nà yìí pé àwọn èyí tó bá jẹ́ pé technology ti jẹ́ pé possible láti ṣàyẹ̀wò ẹ̀ kọ́pìn tó fẹ́ fẹ́ra wọn lè balẹ̀ ààrí nǹkan tó ṣe léèwọ̀ fún wọn láti ṣe àyẹ̀wò ẹ̀ ẹni tí wọ́n ní kó lọ ṣàyẹ̀wò òun ni kó wò tóun bá rí i pé condition kan fóun láti lọ ṣàyẹ̀wò yẹn ó pọ̀ ju nǹkan tóun fẹ́ meet tóun fẹ́ fẹ́yàwó lọ kó wáyàwó tiẹ̀ ṣùgbọ́n wọ́n kì wá ń lọ wọ́n ní ká rántí pé èyí tó pọ̀ nínú àwọn nǹkan tí a fẹ́ ṣàyẹ̀wò ẹ̀ yìí eh, a máa ń lọ sọ́dọ̀ dókítà míì tó jẹ́ pé information tó máa fún wa may be wrong information tó dẹ̀ jẹ́ pé èyí tá a bá ti dùnú nípa ẹni yẹn eh, ó lè ba ìgbésí ayé ẹ̀jẹ̀ tó bá jẹ́ wrong information tá a dẹ̀ sọ ẹ̀jẹ̀ wípé àyẹ̀wò tá a bá ṣe we should keep it to ourselves so bíbèrè pé lọ ṣàyẹ̀wò wá kó o tó fẹ́ mi àtúntàkùn sẹ̀rí àánú yẹn so tá a bá sọ wípé àwọn àáfàá la lè ṣe fún genotype látòrí pàǹdàbí ni kí wọ́n ṣe fún nǹkan tí ò tó genotype èyí tó bá wá jẹ́ pé la ikú lọ bí hiv a lè sọ pé wrong fẹ́ni tó bá lọ́kùnrin ò balẹ̀ láti sọ pé kán lọ ṣe àyẹ̀wò yẹn ṣùgbọ́n màá kàn ní káṣe kinní kan àyẹ̀wò tá a bá ní kí wọ́n lọ ṣe kí ẹni tó fẹ́ fẹ́ wa tó fẹ́ wa ká ṣe é ká sọ ọ́ pẹ̀lú ìpayọ̀ ọlọ́run sísẹ̀ tó wà nílé ewu wà lórí ẹ̀ lóòótọ́ tó bá jẹ́ pé ìyàwó tí wọ́n fẹ́ fẹ́ ẹni tá a rí àrídájú pé ó ti súnmọ́kùnrin mi rí ni maybe she had been previously married chances wà tí ò bá tẹ́ ń ṣe onírùkúrìn àwọn ọ̀nà tí àwọn gbà kó èsì ń fi gẹ́gẹ́ ṣe sọ ó pọ̀ débi pé ewu lè wà lórí ẹni tó wà nílé tá a bá ní kó ṣàyẹ̀wò aids a lè gbọ́ yẹn torí pé ó la kú lọ tá a bá ní kó ṣe ti hepatitis well a lè gbọ́ yẹn bí ò ní pé káwá mu ní láìsẹ̀ǹsì pé kán lọ ṣe ti gonorrhea. bẹ́ẹ̀ ni mi ti tó bá gbé yẹn dání ìlú ìtúkù. àyẹ̀wò wa ní tán a máa wá lò yẹn ní túùrù láti sọ pé ànímọ́sílá yóò ṣeé ṣe fẹ́ẹ̀. tó mo bẹ̀yìn torí bá ń sọ pé àwọn àpá ní ká ṣàwọn àyẹ̀wò kan wọn ò fẹ́ kí ẹ̀mí yín kó wà ní látara pé aláàfin imani gbé òjíṣẹ́ ńlá ní imani tòun ti bẹ́ẹ̀ ó ní kí sàábì yẹn lọ ṣàyẹ̀wò àwọn nǹkan tó yẹ pé ìpáyà wà fún láti rò pé ẹni tó bá jẹ́ pé ìrìn tó ti rìn so like i was saying ẹni tó bá jẹ́ pé ìrìn tó ti rìn even tó bá jẹ́ ìrìn halal gan ìrìn tó rìn bíi previous marriage ọkọ kọ ni ọkọ kó mọ lórí ni tíyàwó tó wà ní wá ń páyà yìí pé táwọn ìdí kan báyìí báyìí òun máa fẹ́ sátẹ́ǹtì báyìí mi rò pé tí pọ̀ jù ṣùgbọ́n ká sì páyà ọlọ́run ọba ṣe nǹkan tí mò ń sọ nìyẹn wàláhùn àlọ́. question number okay um, mo ti ṣe announcement nípa ọ̀rọ̀ hajj that's the end for today. so ẹ jọ̀wọ́ fáwọn tó ọba mọ̀ sunday tó bá tẹ̀lé environmental saturday a kì í sábà ṣe halkọ so ó di two weeks time ká tó tún pàdé fáwọn tó bá fẹ́ rí mi between now and uh, zuhu torí tọ́lọ́ kí sista basira báwa ara mo fẹ́ rí wọn basira abdulkareem i want to see her please. aleykum salaam wa rahmatulah. Uh, ok ẹ sáré àwọn nọmba ten last ṣe tìmí ìdálóhùn bísímìlà. a ah, tó bá generation ọmọ apẹ <laughs> torí àwọn tí mo fẹ́ rí mi. yes. naam. Thank <laughs> you. 马马出生的，我们这样的，我不认识你，我不认识你了。tọkùnrin bá lóun ò fẹ́ rí bàbá ìyàwó òun nílé àwọn ṣáṣẹ̀ ẹ̀ débẹ̀ ṣáṣẹ̀ ẹ̀ bá débẹ̀ ṣó tó nǹkan tóbìnrin lè fi sọ yí pé kó tóun sílẹ̀. Hmm. ẹ jẹ́ kí n lọ gbàdáhùn ẹ̀ wá ṣẹgbọ́mù kẹrin mi ní ká wá pàdé ní two weeks time inshallah subhanak allahumma alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullah nọ́mbà tó tó jẹ́ kí n fún wa.